اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وأسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفوز المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله رجل أتى مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا عالما جدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل سلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونصلي على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبنستعين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم آمين إهدنا صراط المستقيم آمين ada apa fọ́lọ́run alhamdulillah Atau ikat àti gẹ̀fà náà sallallahu alaihi wasallam Atau fara di latar àtàwọn ní àpapọ̀ àti gbogbo ẹ̀ ń bá tẹ̀lé pẹ̀lú dáadáa ah, pẹ̀lú ọlọ́run látọ̀lá lọ á gbìyànjú pé ànímọ̀ pẹ́ tó báyìí mọ́ ó pẹ́ wá díẹ̀ lẹ́nì so aago méjì ni a fẹ́ kí tẹ̀sí máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ilé wa jìnnà yìí ní ọ̀nà tó dá láwọ̀dọ̀ wípé òkú èjì lójú ọ̀nà gúúsù ló nǹkan kan mọ́ra wọn ẹ̀ta. Mm -hmm nílé bí àbájára gbà afẹ́rí yín afẹ́rí yín tí wọ́jọ́ yìí lọ tán látẹ̀yìn àsùnmá láti bẹ̀rẹ̀ mítìnì ìṣọ̀kan lóríjẹ̀rí ọ̀kan là ń borí ọ̀kan tó ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ mi bẹ tí ò ṣe máa sọ tó jẹ́ mọ́rọ́ sí náà gbàwájú lọ́rù ti àárọ̀ yìí abẹ́rẹ́ balikọ́lá kọlọmọjà ayé kéyìí diwọ́. àmín kó máa ṣe dáadáa fún wa kó máa fi di àlọ́. amiina. kí wo jama náà káyọ̀tì máa dé lóògbé ọlọ́run torí ọ̀rọ̀ tí ń bẹ ọkọjá wákàtí méjì tẹ́lẹ̀ fi wákàtí mẹ́rin ṣe tafsiri ó lè ṣẹ̀pẹ́rẹ́ díẹ̀ ni ṣùgbọ́n a máa yọ olùbó ṣe ìgbà náà kọ́nà bàbáríkà sí ìtaba ṣe náà. amiina. tí mo sọ yìí ni pé ká mọ̀ rí pé yóò gbogbo ẹ tó bẹ̀rẹ̀ ká máa dé tiwa bá a ṣe dé náà ti gbàládá ṣùgbọ́n àná rúgbọ́ ọlọ́run àní pẹ́ mọ́ aago kan la fẹ́ máa pò ń lé aago kan lọ́sàn la máa pò ń lé ṣùgbọ́n ìlà tó ní aago kan kọjá díẹ̀ ìyẹn wa máa ń mú wa mọ́lẹ̀ tí a bá ṣe pé aago kan bá ti kọjá ìṣẹ́jú márùn a bá fẹ́ fẹ́ kúfẹ́ kan dó kí zoro ṣùgbọ́n a máa gbìyànjú ẹ pé wà nǹkan là ń pò bá wọlé pé a máa kírun ní ìrìn àbílójú ọ̀nà bá a ṣe tún ṣe ọlọ́run ló tún ní ká tún jára wa gbà náà ìtasáré sọ lórí ìdùó nítawà tó jókòó sẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún ni ṣùgbọ́n ajára fi ń sáré bọ̀ yìí olùmúsà sáré sọ lórí. a máa túlé ní lágbára ọlọ́run ní àyà méjìdínlọ́gbọ̀n àti mọ́kàndínlọ́gbọ̀n aya méjèèjì ẹ̀ oníwọ́ka fún wa nísìn náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل بدا لهم ما بل بدا لهم ما كانوا يخفون من قبله ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا دنيا وما نحن بمبعوثين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين tó ẹ rí i pé èyí tí ọlọ́run bá wa sọ nínú àyà tànátà ké ó ní wípé wọ́n máa fẹ́ tàmá níbi tí wọ́n gbé tàmá níta tàmá nǹkan tí ó fẹ́ kan lè ṣẹlẹ̀ ní àmọ́ wọ́n tún wá fẹ́ tàmá tó yẹ pé bẹ́ẹ̀ yẹn tàmá ẹ̀ láyé kò lè ṣẹlẹ̀ ibi tí wọ́n yẹ wá gbé ṣe tàmá tí sàrìkì àmọ́ wọ́n fẹ́ kó tún tàmá. ọlọ́run wá jágbọ́ yé pé bí wọ́n bá padà wáyé tí wọ́n ní kájà wọn wá náà kò sọ̀rọ̀ náà ní tí wọ́n ṣe náà wọ́n ó tún ṣe. ni ó. ìyẹn ọ̀rọ̀ àyà tí lánàá. ọlọ́run wá nígbà tí èèyàn wá forí sánpọ́n in tó kù ń sìn wà nábì máa gbọ́ o bal. bal bada lahum ma kanu yukhfuna min qabl. ọ̀wárí ń tọ́sẹ̀lẹ̀ bàdá yóò wá fojú wọn làwọn sí wọn ma kanu yukhfuna min qablu ìtí wọ́n mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ṣe bí ẹni pé àwọn ọmọ yóò wá fojú wọn ẹbọ wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ lórí àmọ́ wọ́n fi pamọ́ wọ́n mọ̀ kó dodo lọ́lọ́run ànábì ń sẹ wọ́n fi pamọ́ wọ́n yára kì í tó jíṣẹ́ wọ́n sì mà yọ wàá hàn sẹ́mọ̀ yìí pé wọn ò sọ pé àwọn ni wọ́n padà jẹ́wọ́ yìí wọ́n lọ́rọ̀ ni ó fojú ara ẹ̀ hàn ó ti kó kí wọ́n fẹnu ara wọn náà máa jẹ́wọ́ ó ti kó sínú. ìlú mi jẹ́ pé àwa mùsùlùmí òde òní pàápàá jùlọ àwa tá a bá fẹ́ sin ẹ̀sìn ní ọ̀nà tó lọ́ mọ́ gbàgbà ẹ̀sìn tí í ṣe ìlànà súnà ọ̀rọ̀ wa ní di ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹjẹ́ á ṣe sùúrù tá a bá ń pàdé ìpèníjà ẹjẹ́ ká ṣe sùúrù ẹjẹ́ ká ṣàfaradà àkọ́kọ́ náà kálíbà lẹ́sàn ẹlẹ́ẹ̀kejì kó lè jẹ́ àánú fáwọn tí ń fìnira kan wà ká tún fi ìlẹ́faradà fún wọn ṣàánú wọn pé ọlọ́run kúkú tó lè fọ̀nà mọ àwọn náà tí a bá ṣàfaradà ẹni ọjẹ mọ ká ṣépè fún tá a tètè ṣépè fún tá a tún ṣàdúrà fún pé ọlọ́run bá ní fọ̀nà mọ kò yí ọ ni ẹ̀kejì ni ẹ tí a faradà ó bì nítorí pé àkókò fẹ́ kí wọ́n parẹ́ tẹ́mọ́yẹ́ mọ̀nà wọ́n padà wúlò ẹ̀kẹta káwa wá fi ju ànábì wa sallallahu alayhi wa sallam gbogbo onira ni wọ́n ṣe fún ànábì ọlọ́run sì fún ní sùúrù ó lé nígbà sábọ́ǹtì nù Quran tọ́lọ́n fi fún ní sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ọlọ́run tó lágbára kó pa wọ́n rẹ́ ọlọ́run tó lágbára kó jẹ wọ́n ń pa kán gbàlejò ẹsẹ̀ kò jẹ wọ́n tètè gbà oúnjẹ wọn mọ tabiran tabiran tabiran nítorí pé anabi kan náà tó kú rè kò sí anabi lẹ́yìn ẹ̀ mọ́ onìkan náà ló kù onìkan náà ń ló kù bí anabi míì bá wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti fi ìbínú pé omi láwọn èèyàn rẹ̀ lórí tó fi gbé wọn lọ tí kan bá wáyé tí òkúta ti rọ̀ pa àwọn èèyàn tiẹ̀ atẹ́gùn gbóná tó ti fẹ́ lù wọ́n tí wọ́n ti rún dànù tí kan bá wáyé tí omi wọn tó ti di ẹ̀jẹ̀ gbogbo omi tí wọ́n fẹ́ máa mú ẹ̀jẹ̀ ní ó láti fi àwọn pé wọ́n tó ànábì ọlọ́run ìrètí sì kù lẹ́yìn pé ẹnìkan ń bọ̀ tóun ó ṣe sùúrù fún gbogbo ní fi kàn tó wọn lè gbé mọ́ra nítorí pé kò ní í sí ànábì mímọ́ lẹ́yìn rẹ̀ àti pé àlìwùmọ̀ tiẹ̀ àwọn ni wọ́n ga jù ní àlìwùmọ̀ ìkọ̀ọ̀kan àwọn àlìwùmọ̀ tiẹ̀ wọ́n máa dún nípa àwọn ànábì ọlọ́run tó ti lọ tẹ̀tẹ̀ rẹ̀ bó ṣe ń wọra rẹ̀ ń ipò ànábì ọlọ́run kan lọ wà ló fi ṣe sùúrù ẹrù tí ń bẹ lóyìn rẹ ẹrù ńlá ni ṣe sùúrù tí wọ́n bá ń bí ọnú ṣe sùúrù tí wọ́n bá ń fi oníràn ṣe sùúrù ìwọ ẹwọ ọkùnrin ẹ ṣe sùúrù ẹ̀yin obìnrin ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ san wọ́n ṣe pọ̀ tó nìyẹn nígbà tí násìrù bá dé bí ó ṣe kalẹ̀ tó nìyẹn gbogbo ń tó bá jẹ́ pé wìrìwìrì lọ́bẹ̀rẹ̀ wìrìwìrì lọ́yọrí kì í pẹ́ tán ń tó bá pẹ́ tó lọ́ra tó lọ́ra tó lọ́ra tó bá padà di òun tán ìmọ̀ ń pẹ́ ìṣesí ayé nìyẹn ẹ̀yin ẹwẹ́ràn níjọ́ yẹn bá bímọ tiẹ̀ ní orìn àgùntàn bímọ rẹ̀ òjọ́ yóò rìn ewúrẹ́ bímọ tiẹ̀ òjọ́ ló rìn ẹ wo èèyàn ẹwà tá a lò ká tó rìn ẹwà tá a lò nínú oyún wọn tún bí a tán ẹwà tá a mọ̀ fi gbé ẹjọ́ wọn fi alọ́ káàkiri bí alọ́ káàkiri ń bá yá yá ẹ̀dẹ̀ ti ńlẹ̀ tó bá ń ńlẹ̀ ńlẹ̀ yóò tún ẹ̀dẹ̀ ti kóró tó bá ra kóró tán yóò máa gbẹ́sẹ̀ tági tági tági tági. tági ńgbọ̀n bá yá ẹni àdóṣe lẹ́sẹ̀ o tó máa dàgbà bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wá wo ìwúlò àwọn èèyàn sí ìwúlò ẹranko ṣe pé pípẹ́ tiwa pẹ́ ọlọ́ ìdàgbà tiwa pẹ́ gbogbo ẹ̀ pẹ́ àmọ́ náà ni àǹfààní wa tó àwa yẹ tá a wá pẹ́hùn láàmà wá pa àwọn jẹ láì dẹ́sẹ̀ àmọ́ wá fi wọ́n lánu láì dẹ́sẹ̀ tí ọba lọ kọ́sẹ́ tíṣẹ́ ń bá jẹ́sẹ́ oṣù mẹ́ta péré àfa yóò sọ wọn pé iṣẹ́ inú ìgbà kan ni ìgbà ló gbéṣẹ́ ń wá kò ní jẹ́sẹ́ tẹ́mìrì ogun kò lè nífẹ̀ẹ́ nù iṣẹ́ tí ó bàgbà mu pẹ́ à ọkọ̀ pẹ́ kò tó mọ̀ iṣẹ́ tí ó bá ìgbà mu pẹ́ tẹ́ pé ìgbà ọmọ ló lọ sá à wà pẹ́ o tó mọ̀ o kò ní jẹ́sẹ́ oṣù kan oṣù méjì ọ farabalẹ̀ kọ́ dáadáa bí kọ́ ó yà máa ṣiṣẹ́ yẹn ṣe ni bó ṣe wá rí lọ nìyẹn ló fi jẹ́ pé a ní di sùúrù bó bá pẹ́ tó dáa fún wa àpẹẹrẹ pọ́lá wa tó bá dé yọ pẹ́ tó lọ náà nìyẹn má fara rẹ wú ẹni tó pé bó ti bẹ̀rẹ̀ náà tó kàwé náà wìwì náà ló ti bẹ̀rẹ̀ ọlá wìwì náà àpé àbẹ́lọ́nkó tètè kú o ṣùgbọ́n súnmọ́ kọ́ yẹ pé hmm àmọ́ tó bá ṣe tó ṣe tó rápálá tó rápálá tó ṣrọ́gù tó ṣrọ́gà tó ṣrọ́gi tó ṣrọ́gi àti gu àti ga àti gi àti gbogbo ẹ̀ bá papọ̀ tó bá délẹ̀ tán a ó rí pé yóò yàtọ̀ ẹ̀rí tí wá sọ pé ń tà bá jìyà fún kì í pẹ́ lọ́wọ́ ẹni ṣẹgbọ́n kan àà ń tẹnu mọ́ mọ̀ ń tẹnu mọ̀ ó ní fún nù hmm. kílẹ̀ wátì nínú yorùbá tẹ̀ ní rí ẹ̀yà tí ì mọ́ ni tẹ́bá wá yorùbá fún kankan tí tẹ́ ẹ̀ bá máa ń tẹ́ pé kọjá oko yín sẹ́ẹ̀ lóko lọ́ọ̀rùkọ yín àtàwákù bẹ́ẹ̀ tí wọn ò ti kú tán bí wọn bàbá àwọn àbẹ̀yà wọn wọ́n sọ fún wọn pé à ń tí à ń pèrè. àmọ́ kọ́lẹ̀. ẹ̀rí èyí tí wọ́n fi pamọ́ tí wọ́n ṣe bí ẹni pé kọ̀ mọ́ bẹ́ẹ̀ balibadala ń máa kànà yọ fọ́nà mi nǹkan bolo. balibadala ń máa kànà yọ fọ́nà mi nǹkan èyí tí wọ́n fi pamọ́ yọ wàá hàn fúnra ẹ̀ ìyẹn ni pé bí ọba ń ṣàfaradà àwọn èèyàn tí ọmọ yìí rẹ tí wọn ọmọ fálù rẹ wọn ọmọ fọdílù rẹ tó bá yá ìwọ kọ́ máa sọ pé ọlá mi rèé fúnra wọn máa ròyìn rẹ káàkiri ah, wọn nídìí rẹ ní wọn nídìí rẹ ní ọmọ tí ń kàwé ọmọ tí ń kàwé ọwọ́ á ní ìdìrànwọ́ àwọn ẹbí àwọn kan ràn lọ́wọ́ àwọn kan ràn lọ́wọ́ wọ́n sì ní tí wọ́n lè fi ràn lọ́wọ́ jama gbogbo ẹ bá ní nǹkan tẹ́lẹ̀ fìrẹ́ nìkan lọ́wọ́ ẹ ṣe é <laughs> gbogbo ọ̀rọ̀ ni ọ dọ̀rọ̀ iná màlìmáríwò àdìsùn bá dàhù fákùn àdìsà àsànà ìmàwà iná màlìmáríwò gbogbo ohun tí jọmọ ènìyàn yọ dọ̀rọ̀ kò sí ni èèyàn dọ̀rọ̀ bí ọ lójú ẹ yọ dọ̀rọ̀ lẹ́yìn ẹ hadisu bá dàwú hadisu ń bá dàwú yóò dọ̀rọ̀ tá a máa sọ lẹ́yìn rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tẹ́gbẹ́ dandan ni a ṣe pé ìwà arákùnrin fàkún. fàkún àdìsá àsánálẹ̀ máa wà á fàkún àdìsá àsánálẹ̀ máa wà á. a ṣe pé gbà wàá jẹ́ ọ̀rọ̀ rí ọ̀rọ̀ rí ni ọ jẹ́ ọ̀kúkú dọ̀rọ̀ wà á tíra ẹ̀kọ́ jọ̀rọ̀ rí kó ní kó nípa pé à ah, àfa báyìí tí máa ṣe nìyí ẹlẹ́yà báyìí tí máa ṣe nìyí bí wọn mọ rírì rẹ nísìnyí wọn padà wà mọ náà ni wọn máa ṣe jẹ fọlọ́hún. ọ̀nkàwé àbí ń kéwú wọ́n sì láǹfààní kẹ́ràn lọ́wọ́ wọn ràn lọ́wọ́ ọmọ ìkẹ́kọ̀ọ́ tán ọwọ́ àǹbí iṣẹ́ ọjọ́ ẹ̀ma iṣẹ́ ìgbà ẹ̀mí là iṣẹ́ gbígba ẹ̀mí là ọ̀kan nínú àwọn èèyàn tí ó yẹ kí wọ́n ràn lọ́wọ́ kọ̀mọ̀pọ̀ ní bẹ́ńbẹ́ ọwọ́ wá ọwọ́ wá ìrànwọ́ lọ ọbẹ̀ ìrànwọ́ pé ẹ̀mí ń lọ ọwọ́ á níye tí wọ́n máa ń chájì ẹni bá wá bẹ̀ kò mọ̀ pé àwọn òun náà lòun bẹ̀ ń bẹ̀ wọ́n ti wá chájì ẹ̀ kò wá rówó pé owó ọ̀wá pé kò sì pé lówó nìyẹn nàìjíríà làwà kìí ṣe ibi tẹ́gbẹ́ máa ń sànú yẹn lọ títí àfitọ́nà máa ń sànú ń bẹ̀ kọ̀ lóyún kọ̀rọ̀ gánú ọwọ́ àwà lórí pé kóun sì rẹ́ nìkan ní ìsìn kó sì jáde kó sì fóun lówó kó má tó lọ lé lónìí lọ́wọ́ òfo àsìkò ńlọ̀gá wa jáde síta fẹ́ ṣe ń ta èèyàn ah, ah, aṣẹ́jọ́ yàn báyìí abẹ́bọ̀ ṣẹjọ́ kìlá ni ah, ó mọ̀ ni ni àwọn tí wọ́n jókòó pé sẹ́ẹ̀mọ̀ wọ́n ni ọ̀gá tá à ń fẹ́ tẹ́ fẹ́ inú ilé mọ̀ ní bọ̀ ọ̀hún sọ́gà síbẹ̀ kìlá ní kìlá ó kọjọ́ òun pé à bẹ́ẹ̀ ni à ah, bàbá sí ò sí à ó nígbà tó sí tán ọmọdé yẹ sọnù ó sí o ẹ wò nǹkan ẹ wà ná ẹ wò ní ẹ wà máa ti dáadáa ṣáájú tá a bá lágbára ẹ ntaba nílágbára ẹ̀tì ṣáájú ṣe tiẹ́ kódà bí ìwọ rẹ ní ṣe bẹ́ẹ̀ fún ọ nù ìdílé rẹ ìwọ ṣe tiẹ́ má foro yaró àìforo yaró má má rò pé àwọn tí o fẹ́ ṣe fún yín ọ̀sán ọlẹ́sàn ẹ má rò báwọn gbàpọ̀ ṣe fọlọ́hún ibi tó ti gbẹ̀san tiẹ́ ọba ẹ̀ lọ́mọ ibi ọmọ rẹ ó ti gbà ọba ẹ̀ lọ́mọ bá a ṣe ń kiri káàkiri tá ń kiri káàkiri àwa àfa ẹ̀yin ọmọ kéwú ẹ̀yin oṣẹ́ ìjọba ẹ̀yin oníṣòwò ẹ̀yin oníṣẹ́ ọwọ́ bá a ṣe ń kiri káàkiri tá ń kiri káàkiri tá ń lọ tá ń bọ̀ yìí ìlapa ntàn bàbá wa àti ìyá wa ṣe ń bẹ lára nìkọ̀ọ̀kan wa ìlapa ntí wọn ṣe síwájú wọn bẹ láyé ni o wọn ò sí mọ́ ni o ntí wọn ṣe lánàá ìlapa rẹ̀ ń bẹ ntá nìkọ̀ọ̀kan wa ń gbé káàkiri. ní kàlàmọ́lẹ̀ tí kò bá ní fọ́ ó wa ìyá wa ní tí wọ́n gbìn dànká yìí jìkà hmm, gbígbìn ni èyí ọ̀ sọ pé kọ mọ pé bàbá rẹ ẹni ibú ni o torí pé o tí máa gojú ìbò àsọ́bàhùn ah. tá a sọ kọ́hùn gbọ́ ayé mọ́gbọ̀ yí mọ́gbọ̀ yí ni n ta sọ tóun bí bá hùwà kan ìlápá ìwà ń yọ hàn lára ọmọ ìwọ náà ti wá lè kó bára rẹ lẹnu tó dáyé ìná tí bàbá ọlọ́wọ́ ń bẹ tíyá ọlọ́wọ́ ń bẹ àkóbá tó ṣe fúnra rẹ ìwọ náà mọ bó ṣe sáyé rẹ ń tó bá tó ti jí tó ti gbọ́n jù wòye tó ti tó ti tá pa lọ́nà kà wòye tó tàka sí lọ́nà pa lọ́nà tó kàn ń wẹni tó ti jí nǹkan rẹ wòye pé ti gbẹ́rù mí òye wà ìpòtẹ́ mi ti onáma pé wé pèlò ń wo ní yẹ sọ́dọ̀ ń wo ní ẹ máa sẹ́. ọláborí dì pèlò lòun. ọlọ́run kọ́ níjọ́ tó ọ̀rọ̀ jùmọ̀ wọn wọn tí ọwọ́ adáná tẹ̀ tó kù ní ìsinmi pọ̀ láforíjìn ìwọ náà ló ṣe ni àwọn ṣẹlẹ̀ dì ọ́ ni àforíjìn gbé gbogbo ẹ̀ máa ṣàforíjìn ọlọ́wọ́ foríjìn à yóò foríjìn àwọn tó bí i àná wọ́wọ́ náà إزرا جميلا ولو في غير موضعه إزرا جميلا ولو في غير موضعه ولن يضيع جميل أينما زرعا ولن يضيع جميل أينما زرعا ọ̀rọ̀ ni wọ́n forí yanjú yìí tí n bá gbọ́ orin yìí kò sí ni ọmọ sí tiẹ̀ lọ ni ṣàgbọ́ àì máa fi oore àì máa fi díwọ̀n pé kí ló ṣe fún mi náà n tó ṣe fún mi rè ẹ̀yìn jẹ́ mi ọmọ tí ìwọ máa ṣe tiẹ̀ lọ nígbà tó bí ma kọ̀ wá kí ọ. otu tún pàdé lóyún program kò tún pé ẹ kú ewu ọmọ ó tún wá délé kò tún fóònù mhm. wọ́n tún wá ràn sí ọ kò tún jíṣẹ́ ó tún yẹ kó ma fẹ́ nìkan pé ìwọ bímọ olórí ó tì nígbà tí wọ́n padà ló ń tì ah, ẹ kí ló tẹ̀ ah, ni ó ní kódà jojúmọ́ làwọn ríra ah. kò tún wá kó sọ fún ó ní mélòó máa ká gbogbo ẹ̀pọ̀ sínú àpò kan sọ́gbó obi tiẹ̀ báyìí salamu aleykum waramatula ẹ̀ akó ewu ọmọ o ọlọ́run bá ní wo ọlọ́run dá sí o àfa àbálẹ́yà ẹlẹ́yà ni pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ọlọ́run ṣe délẹ̀ àfa ni a àfa sọ̀rọ̀ ni ọ jẹ́ o pẹ̀lú ògo ọlọ́run tó ní àkíkọ̀ ìjọba yìí ni èmi lẹ́ẹ̀kọ̀kọ́ rí إزرا جميلا ولو في غير موضعه àfààní máa gbìn dáadáa ṣe dáadáa nírúgbìn máa gbìn má wàá wo pé àgbàdo kì í hù lórí àpáta ìwọ jù ú bẹ́ẹ̀ irú àgbàdo eléyà máa hù bẹ́ẹ̀. wípé ilẹ̀ tí ó jẹ́ ilẹ̀ kan wọn kì í gbìn nǹkan bẹ́ẹ̀ kó hù á kọ́ o ìwọ orílẹ̀ nílẹ̀ kan ń wá gbin dáadáa síbẹ̀ wàláì yóò hù bọ́ọ̀lì bọ́ọ̀lì lé sórí òtò. ìsirà jẹ̀mílà wà láàfin gọ́ìrì mọ́ọ̀dì ẹni bá fẹ́ ká ẹni bá fẹ́ ká èso dáadáa ju tó gbìn lọ ibi tí ìsáyì rẹ̀ ganyan lọ gbìn sí òdì kejì ọ̀gbìn táyé ni ọ̀gbìn ti dáadáa òdìkejì ẹni ẹni bá lọ mọ̀ọ́mọ̀ gbin àgbàdo sílẹ̀ tí ìbá gbé àgbàdo ọ̀fà àgbàdo ṣòfò ẹ bá gbin kòkó síbi tí kòkó ìgbé wù ó fi kòkó ìwé sí dáadáa kọ́ ilẹ̀ tá a gbìn sí yẹn kọ́ ọlọ́run la gbìn sí lọ́wọ́. ìzìrọ̀ jẹ̀mílà wà láwọn fi kọ́ èrè máa ò dìrì àfààní ẹ máa gbin dáadáa kódà kó jẹ́ pé ààyè tí ọ̀yẹ́ àgbìn sí la bá gbìn sí kí ni kí ni tàbá ń sọ yẹn pé ẹni tí ò ṣe dáadáa sí wọ wọ ṣe dáadáa sóhun ẹni bàbá rẹ àti bàbá tiẹ̀ wọn tí wọ́n jọ jàjàjà tí wọ́n èkú ìwọ bẹ̀rẹ̀ dáadáa sí wọn. ولن يضيء جميل أينما زرعا ولن يضيع جميل أينما زرعا àfààní ńlá làbá lò pé láéláé fàlàyé جميل à jẹ̀míìlù dáadáa ta ni ogbìn yẹn wọn ò gbìn rí láyé kó wá kú mébè ibikíbi tẹ́ bá gbìn sí yóò hù yóò so ẹ kàkàkà nítorí wù ẹ̀mí ni pé kó o ṣe dáadáa sí mi kémi náà ṣe dáadáa sí ọ ló wù ẹ̀mí iná ni sẹ̀ríà náà dẹ̀ fọwọ́ sí sẹ̀ríà náà fọwọ́ sí pé ká fi dáadáa san dáadáa ọlẹ́sàn bọ̀tí ẹ̀sán rẹ̀ tó ti ń là ń sọ. sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. anabini ma sọ̀nà lakunlimarufa fakafi uhu anábìlẹ̀ ń bá ṣe dáadáa sí yín ẹ káfà rẹ̀ ẹ̀yin náà san ti ẹ̀ padà ẹ̀yin náà san ti ẹ̀ padà káfí dáadáa san dáadáa sẹ̀ríà ló béèrè fún kódà anábì sọ níbi pé bẹ́ẹ̀ bá rí n tẹ́ fi san fún ẹ ṣàdúrà fún padà ẹ bá bọ̀ anábì nìkan ní adíyá olóde bọ̀ọ́lé bẹ́yìn náà nìkan ọwọ́ ti ń lékè khairu min ọwọ́ ti ń tẹ́lẹ̀. khairu min yẹ ayẹ́dò ọ̀líyá khairu min yẹ́dì sọ́fọ̀là ọwọ́ tí ń wà lókè ọfà nàbì ní adíá ọjọ́ wà nàbì ó wà lẹ́nu oní ó sì bọ́ lé yóò sì jọwọ́ tẹ náà wà lókè sí wọ̀ náà fọ́lì kan ní ọgbà lọ yẹn pé máa ń fi ọrẹ pàdé ọrẹ amẹ́ tí ẹ pé kò ṣe kankan fún ọ kò ní kí ọ gan kò rán ọ ń sẹ́ ayò èyí tá a bọ̀ fi ti kú lọ́nu èyí tá a fi tàdánwò lọ́nu èyí tó mọ̀ ló máa fi ga lọ́nu èyí tó ní rí fìtí náà nìyẹn èyí tẹ́jọ́ pààrọ̀ fúnra yín ó ti tán síbẹ̀ yẹn. Innal jamila wa in tala zamanu bihi. Ẹ tún máa gbọ́. إن الجميل وإن طال الزمان به فليس يحسده إلا لمن زرعا فليس يحسده إلا لمن زرعا أضع èyí tí mo sọ lẹ́ẹ̀kan ni onítọ́wọ́ ajá yìí wípé ibi yan bàbá wa àtàn àyà wa tíṣẹ́ ọwọ́ wọn bá wa dérè ọba adé ká máa gbọ́ wá sí ọba adé ká máa wí wá sí ẹbí ọba adé àwa wá jókòó kalẹ̀ wọ́n ń sọ̀rọ̀ lọ fún wa ìbá àwa ká tó yìí ọlọ́run ló ti gbé yan bàbá wa ìyá wa ó ṣiṣẹ́ dáadáa láfi lẹ́tọ̀ọ́ sí tàǹsì bẹ́ẹ̀ ni ipa mi ń tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹ́ kan wá síbi ìjọ yìí lọ ń ti wá abẹ́yẹ̀ rí wọn bíá ọ̀yẹ̀kẹ́ yìí tó ọ̀yẹ̀kẹ́ yìí lè lọ nítorí owó ẹjọ́ ara lówó náà èmi ìkọ́lé mo tún sáré wá sí ẹyin ti kọ́lé ẹyin ti gun mọ́tò ẹyẹ lẹ́yìn lọ tẹ́lẹ̀ síwáàsí wọn fẹ́ síwáàsí láago méjì kẹjì débẹ̀ láago méjì lánìí kílẹ̀ tó ń wá láyé eyín tẹ̀ fi nù rọ̀mùdánà ìsinmi gan kò lè wá bí bàbá ògbìn yẹn bí bàbá ṣe rere nílé ayé bí màmá ṣe rere nílé ayé bí àlọ́ba lọ́ọ̀tán àbọ̀ àbọ̀ gbogbo ẹ̀ ni ó sì yọ lára àwọn ọmọ ṣẹ́gbọ́ ó tún wí bàbá ṣe rere nílẹ̀ ayé nílẹ̀ ayé bí màmá ṣe rere nílẹ̀ ayé bí a lọ tán àbọ̀ àbọ̀ gbogbo ẹ̀ ni ó sì yọ lára àwọn ọmọ hmm. bọ́ ọ̀fẹ́ gbọ́ ọ̀fẹ́ má gbọ́ sórí bó ṣe ń sànú ọmọ rẹ yẹn ìwọ́wọ́ ọmọ kan tó bí mọ́ sànú ẹ̀ bẹ́ẹ̀ ọ̀n sànù ọmọ rẹ àbí wàá wọ ọmọ kan tí ìsọmọ rẹ àmọ́kẹ́gun sí ọ bákan bákan ń gbọ́dọ̀ rẹ ni ó súnmọ́ ni sànù ẹ̀ àbí ọlọ́run fààyè lẹ̀ owó oṣù kú ọmọ tiẹ̀ ọlọ́run bọ́ ọ̀sán ọmọ rẹ wá sọ fún ọ pé ọ̀rẹ́ ẹ̀hún ní sùkúù wọ́n lé kò tí ì padà sùkúù kí owó sùkúù ni ò rí san wàá ránṣẹ́ lọ́nà yìí lọ́nà lọ́nà àlùbáríkà ọ̀nà àpọ́nlé wa lọ sanwó sùkú ọmọ yẹn ha ọ̀la ló ti sànà kọ́mọ rẹ máa fò lókè lọ sànà lẹ̀ yẹn hmm. torí rẹ tó ló lọ tá a sì jẹ ọgbọ́ láàfijé bàbá rẹ rówó sùkú rẹ lọ́lọ́run fi jẹ́ rówó kọ́ ọgbọ́ ọlọ́run fẹ́ fi dán owó náà ni ha ọlọ́mọdé apáàsì o. àmín. ọlọ́mọdé apáàsì o. àmín. bọ́ọ̀ bá lè sami tẹ bẹ́ẹ̀ mi sami tẹ mi. àmín. ìdánwò ọlọ́run bá dé wẹ́rẹ́ yìí mọ́. ẹ jẹ́ ìfọ̀rọ̀ kan jẹ́rìí ọ̀rọ̀ yìí. bàbá kan bẹ́ẹ̀ ń wá sí i bóyá wọn ti dé bóyá wọn ò tí ì dé ṣùgbọ́n súnmọ́ kan ti wà ń wá sí i. turujá ti bẹ̀rẹ̀ wọn ò pa jẹ́ pé àwọn tó ti délé nìyí ọmọ wọn kùnrin ìyàwó rẹ̀ bá fẹ́ bímọ lọ́dún kan lọ́rọ̀ bá ha lọ́rọ̀ bá ha di pákáleke ní ọsibítù akẹ́dẹ́mì ni wọ́n bá ní ọ̀rọ̀ la ọpẹ́sàn lọ ní ọdún yẹn èmi ń sùn lálẹ́ ní akẹ́lẹ̀kùn pé ká fún wọn ní mọ́tò pé ọsibítọ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ gbé pọ́ńbẹ̀ lọ akẹ́dẹ́mì lóru ni a bá gbé lọ làánà bá fọ̀n mọ́ bẹ́ẹ̀ bàbá yìí kì í sẹ́ni tá a lè fi ọmọ dá lọ lóru labafọ̀n bá akẹ́dẹ́mì dáadáa akẹ́dẹ́mì ní a ní kò sí náà a sanwó jẹnitọ̀ mi ẹ máa tán yìí tó bá jẹ́ ẹ máa tẹ̀ tán ní a bá lọ́dà afẹ́jẹ́ ẹlẹ̀ wọ́n bá yẹn jẹ obìnrin yẹ wọ́n tó fẹ́ bímọ yẹ pé ẹ̀jẹ̀ tá a bá gbà níìsín níìsín náà làwọn ó lò fún àwọn òlẹ́jẹ̀ kankan lẹ̀ wọ́n ilé ẹ̀sìn báwọn tẹ bá fẹ́ jẹ ẹlẹ̀ ẹni tẹ́ fẹ́ jẹ ẹlẹ̀ fún kí wọ́n lò fún wọ́n lọ sẹ̀jẹ̀ wọ́n lọ sun ẹ̀ wọ́n lọ sí ẹ̀jẹ̀ yẹn wíwá ń bẹ́ gan máa ń bẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ ṣe tí wọ́n ṣe láàbù tí wọ́n pa wo kòkòrò bẹ̀ ṣùgbọ́n Nàìjíríà ti ọlọ́run kọ́mọ́sà nù wa ni a ní kò burú èmi gbápá lẹ̀ wọ́n wẹ̀jẹ̀ mi wọ́n ní kọ̀ bá tóbìnrin mu bàbá gbapá lẹ̀ kálukú gbapá lẹ̀ àtàjọ yẹn mo mọ̀ pé wọ́n máa ń gbẹ̀jẹ̀ lára obìnrin ìgbórí àfijọ́ náà ó ti pẹ́ gan o nígbà ní ọlọ́ mú ya ọmọbìnrin wa ìyá ẹlẹ́yà wọ́n ní sẹ́yìn àríwá àbí àníyà wọ́n ní sọmọ́ pé ẹ̀jẹ̀ ìyá rẹ̀ ní ẹ̀jẹ̀ rẹ̀ ìyáde wọ́n ní òtún bá mú. ní dókítà wa ni wọ́n ti tan jẹ́ ìwọ̀n wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n ní ẹ̀jẹ̀ lókù wọ́n ní nǹkan bá pè mí sẹ́yìn ó ní ẹ wò àwọn ò lè ṣiṣẹ́ yìí torí wà lọ́ọ̀rì la ẹ̀jẹ̀ lọ táwọn ọ̀rẹ́ jẹ fún tó bá lọ yí kwana àwọn dáràn o kí láwa ṣe wọn náà máa lọ usage ìmọ̀fẹ́ fàyọ̀ rẹ̀ o sẹ́ẹ̀mà ẹni tí ń bẹ ní múdù yẹn sẹ́ǹkọ́ kan yẹn ti pa mi ọlọ́mọdé àṣọ tí ń gbà kankan gbogbo àwọn aboyún ọlọ́mọdé bá ní sùn aláyọ̀ n bá ní kí n bọ́ lẹ̀ mo lè ṣe ẹjẹ́ mi máa lọ kí n máa bọ̀ máa bọ́lẹ̀ nígbà ń dọ̀dọ̀ bàbá ń sálẹ̀ ní a bá ń dúnàdúrà bí wọ́n ṣe ẹnìkan tó bímọ tí àwọn àrówó tí wọ́n dá lẹ̀ bàbá bá ń dúnàdúrà lọ́wọ́ pé lónìí ìkankan ni bàbá títẹ̀ títẹ̀ títẹ̀ ń bẹ lára ẹ̀ ni wọ́n bá dúnà wọ́n sàṣọ yìí ẹ̀ ń bá dúnlẹ̀gbẹ̀ wọn ní bá sàṣọ wọn bá kó wó lẹ̀ ní bá san owó ń tọ̀hún àyèmábi tí wọ́n jà sí o àyèmábi tí wọ́n jà sí o ní bá tako owó yẹn bá sanwó lóru náà ní abáyá máa ká máa gbé lọ làbá gbé ẹlẹ́yà kúrò ní adi akademi àwọn tó ń bọ̀ lóru àwọn àdọ̀nà usage ńgbà dọ́nà yẹn mú ní bàbá ẹ wò ẹ má jà ẹ má rìn ní dèdè rìn èmi ò ṣe ń kú ṣe dókítọ̀ mi mo gbé ń jẹ́ dókítọ̀ tèmi ẹ jẹ́ máa lọ ọbẹ̀ mo ń jẹ́ dókítọ̀ tèmi ń lè kéwú ẹ jẹ́ máa lọ ọ̀nà usage báyìí ẹ jẹ́ ń gbalí lọ kí n lọ́jú bí wọ́n máa kéwú ká máa bẹ ọlọ́run ọ̀rọ̀ wa ti ní ìyàdúrà báyìí n b'a lóyún sèjì tí wọn n b'a yẹlẹ bó ẹ má di dẹ́ndẹ́ndẹ́ndẹ́ a b'a kó kọ lọ́n kan a b'a bẹ̀rẹ̀ sisan dùn a b'a bẹ̀ lọ́n ta wọ́n lọ́n sanu wa torí pé ńgbà tá a fẹ́ kó yìí sèjì ẹlẹ́hà yẹn o o o o sórí kíní báyìí kò lè kò lè gbára mọ́ o wá pè mí bóyá òkè o ni mo ní náà a oníṣẹ́pọ̀ ń fẹ́ ráyé mọ́ náà rì mo ní pẹ̀lú ògùn ọlọ́run ọba tí mo ní òníjọ́ ráyé mọ́ yóò tù ọ sílẹ̀ àwọn ló yí lọ bí tí wọn ò lè ṣe pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ó ṣe báyìí sọmọ ṣe yìí ni ẹ tẹ pé ìyẹn náà ti fẹ́ lùsì hope ṣùgbọ́n a nígbẹ̀kẹ̀lé inú ọlọ́run ń bá abáṣẹ́dúrà tán ilẹ̀ bá mọ́ abákásùnbà tán ń bá wà lókè ń bá ń gbọ́ ohun bàbá ọmọ bàbá ẹ̀ńtọ́jọ́ kọ́ ọmọ òun ń bá ń gbóhùn rẹ̀ kàdàkàdà ń sáré ń bá ń dẹtí sẹ́wọ̀n pé irun kan báwọn ìyẹn mọ̀ dẹtí pé àtẹ́jẹ́ kó ń lọ wá ni mọ́tà àwọn olùkọ́rọ̀ ti ń sọ kì í sọrọ ìbànújẹ́ àwọn àfáàdà na ń pè wọ́n bẹ lókè eh, ní pé kan o ká ah, o n bá èmi rèé o kí ó là ti bímọ bàbá wọn là bímọ ó là bímọ ìyá ọmọ ń kọ́ ní dada bàbá tọ́wá tọ́wá tọ́ tí tí tí ọ̀wọ́ kò ń wà ní ìṣòro tọ́ sí tún rí ìṣòro ẹlòmíì ọlọ́run gba àbí ọgbà fún. ọgbà o. ṣèrànwọ́ tọ́wálè tọ́wálè ṣèrànwọ́ fẹ́ kejì ẹ ṣe nítorí ṣe kejì dé kejì ẹ fúnrànwọ́ ṣe ibi táàfi táàfi dín fún ọ ni wọ́n fẹ́ forí sọ yìí oníkejì tí wọ́n kọ yìí wọ́n fẹ́ wọ́n fẹ́ sọ bó ṣe mọ̀ yìí pé máa fi ẹni ó fún kó fún ó gbọ́yé o ẹni o fún ní dáadáa nǹkó o fún o ta ló fún ọlọ́run ni o tóró ni ọ̀bọ̀ kíp ẹ̀ olùlọ́mọbi tó gbélé wúlò fún ọ ẹni tí wọ́n fún un nígbà tó máa fẹ́ san fún ọ ọlọ́mọ pé kò ní í sí ń ni ò ní jó wọn mọ pé ẹ dú lódodo kí wọ́n ṣe nǹkan fún yàn kó mọ́ mọ pé ẹ dú àdáwò ni fún wa o n gbọ́ pé wọ́n ti sọ pé wọ́n ní ẹ má wo ibi bá ṣe sí ẹ bẹ́ẹ̀ ni èyí ò fẹ́ ń tó sóore àmọ́ fẹ́ ń tá a sọ fún tí ọ̀ mọ́ ń tiẹ̀ àdáwò ni fún ọ ṣé wọ́n sọdẹ fún ọ násù pé ẹ̀wọ̀n ti ní ẹ má béèrè ibi ẹ bá sọdẹ sí ńlọdì mú má dìyẹ mú tiẹ̀ àìdìyẹ mú má jẹ́ pé torí ara rẹ ara rẹ ó sì máa ṣe ọlọ́run jojúmọ́ sá tí wò ní nìkan ṣe sí tiẹ̀ jojúmọ́ náà fi tí wọ́n pé ẹ̀sọ́ ọlọ́run lára rẹ̀ ẹ̀sọ́ ọlọ́run lára rẹ̀ ẹ̀sọ́ ọlọ́run lára rẹ̀ ìwọ orí tọ́lọ́run ṣe kankan bí kankan tiẹ̀ àbà. èèyàn ní lẹ́lẹ́lẹ́ kọ́mọ́lẹ́lẹ́ èèyàn ní lẹ́lẹ́lẹ́ ẹ̀jà kótólẹ̀lẹ̀ ìwọ ń kọ́ o lè be o ma ebo o ma ebubu wọ́n lè bọ́ pé kàntàkàntà ojú o lè pé ẹ̀yìn náà ń kọ́ ọmọ pé kí wọ́n náà wá èbú ti èbú tó sọ́n tó sọ́n kọ́kọ́ tó ṣe kọ júlù nípa pé ọmọ èbúbú àbí ọmọ èbúbú sẹ̀ríà ni ọmọ bù tiẹ̀ padà jẹ́ òní kọ́ máa rú lọ yọ máa rú lọ àmọ́ ìwọ ń kọ́ wọ́n ní ìjọba ara ilẹ̀ ẹja kátìtìlẹ̀lẹ̀ ìwọ ń kọ́ ẹ gbọ́n tó ní ìfẹ́ sọ. innal jamila wà ń tọ́lá zamanu bihi. àfa ní sẹ́rí dáadáa tàdá máa gbìn yìí ẹ wá gbìn ibì kan lẹ́bà retí késo rẹ̀ oṣù kíákíá pé wọ́n ní máa so wọ́n ní máa so mò ṣe dáadáa ó yẹ ti máa pàdé rẹ̀ ọ̀ tètè pàdé rẹ̀ ọwọ́ apẹ́ àhán. fàlẹ́yìísá yá sùdùhù ìlà lè máa ń zárọ̀ a fàlẹ́yìísá yá sùdùhù ìlà lè máa ń zárọ̀ a. àfà ni yóò padà so tó wá so wà láyé nìkan ò ní ka ìwọlọ́ kankan rẹ̀ akáṣe <laughs> ó lè gbìn síbàdàn. kọlọ ka ní kánò láì ní ọmọ máa fojú sí bí ó gbìn sí pé bẹ́ẹ̀ ló ti ka ibi tó ti ka tí ó ti wúlò fún ọ ibẹ̀ ni ó gbìn sí tí sọ lọ́hùn ọ̀dọ̀ lọ́hùn bá pé o sọ fún ṣèédù ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa wò ó nígbà tí ṣe gan fún kọ̀mọ́ pẹ́ dù à ọdún ẹ̀ ló ti rò pé ó ti ka nìyẹn o lè ka ń bẹ̀ yẹn má ronú kọ́ ka ń bẹ̀ yẹn má fọkàn sí i ibi tí wọn náà ò gbìn sí lọ́dọ̀ ara tiẹ̀ náà ló ti a wà ní hajj lọ́dún kan a Madina labani di oúnjẹ sẹ́sì mọ̀rọ̀ àwọn obìnrin pé kọ́lọ́kọ́lọ́ tí ma ti bóbìnrin lọ ìrìn àjò kan a ah, ẹ̀ sì sùúrù o ah, kódà bẹ́ẹ̀ pé kódà jẹ́ pé jíjáde àárín ìlú ni ẹ̀ mú sùúrù tí ó pọ̀ ẹ̀ gbèmí gan yóò mú pé yóò pọ̀ ní pé ẹ̀ mú sùúrù ojú ìkan wọn ah. ìtí wọn ò ní ra wọn ó sì máa nana kò ní ra o. ní abala wọn fẹ́ ra kankan ní sọ góòlù lèmi bàbá bá jókòó àni wọ́n dana dáná fún wa tábàdé lé nígbà ní àwọn fẹ́ lọ àwọn ò ní pẹ́ a sì mọ náà bí ẹ tí wọ́n borí lé lábà sí sáfẹ́ ṣetán ní tíya ní aram lábà bọ́ tàbá jókòó àṣìṣọ́ fún pé ibi tẹ́ bàbá rè lábà rí tí ebi bá ń pa wá mọ́lẹ̀ ah. níbo wọn àpè nọ́mbà wọn nọ́mbà ò lọ ó ti tán o ó ti dá bàbá ẹjẹ́ àwọn kankan rajẹ́ ibi àti ń sọ lọ́wọ́ a sì pọ̀ tá a jókòó àwa kan àwa tiwa ń bẹ̀ o báńkà lè ṣe ń bọ̀ nù ni wọ́n ọkọ àtìyàwó wọ́n sì gbóúnjẹ lọ́lọ́kọ̀ kan wọ́n sì kàn mí wọ́n gbé kan fún mi bàbá wọ́n sì gbé kan fún wọn. wọ́n sì ń lọ wọ́n pé àwọn wọ́n sì kà yẹn kẹ́tọ́ kàn wá o wọ́n sì wà abẹ́ mi nìkan wọ́n sì gbélé lọ bàbá tó jókòó sí wọ́n sì gbé kárí à lọ. mo ní bàbá ẹ máa jẹun lọ oúnjẹ yá ẹsẹ̀ ibi sílẹ̀. ọba tó ní wàá mọ̀ pa ní ìdí oúnjẹ ó ti fẹ́ mọ̀ pò yìí ẹ̀ǹgbà jẹ̀ǹtàǹgbà làbà bínú mọ́ ńgbà tó dé ẹ̀yin obìnrin yìí ọlọ́run tó amúyin wá sí ájì pé kẹ́ ẹ wá ṣiṣẹ́ ájì kẹ́ ẹ sún kọ́mọ̀jẹ̀ bá tún máa ẹtún wá ẹtùgbọ́n àti ọlọ́run ti fún wa lóúnjẹ ẹ wò kẹ́ tún fẹ́ rà ẹ bá tún fẹ́ ra nǹkan mi ẹ lọ rà ibi tí wàá ń pa àwọn náà wọn ni pé ẹ máa kan àlójú wọ́n kà lójú ibi tó gbìn sí ló ti kà ah ibi tó gbìn sí ló ti kà wàá ká ńjọ kan ìwọ náà mọ̀ pé ń tọ́lọ́run ṣe fún ọ yìí àánú ọlọ́run lè léyìí iṣẹ́ rẹ kó débẹ̀ hmm. ibi kan tó ṣe sí tó ti gbàgbé tó mọ̀mọ́ ó lè tọ́ là sàmánù rẹ lè tọ́ là àmọ́njọ́ kan ṣe gbẹ̀ tó ńjọ́ kan bọ̀ tó kà ọmọ akápèmí láìpẹ́ yìí ó ní kinní kan dé bó ṣe wá dín yẹn kò tẹ́ lọ́rùn fẹ́ kó pé ní ọgẹ́ bí ọmọ nìyà ó fẹ́ kó pé mu ní n ò pè mu ní kó dín ó ní àyẹ̀kún là gẹ́gẹ́ báyìí pé ó fẹ́ lọ ó fẹ́ lọ tọ́ ó lọ ti báàsì lórí ẹ̀ lọ́dọ̀ wọn fẹ́ lọ tí a máa lọ rú ẹ̀ sá ó a máa lọ bó ti lọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe o ma kí wọn ni má po gbá nkankan wa sáàkì wọn tí wọn bá dọ̀rọ̀ lé ẹjọ́ sọ wọn dálẹ̀ fi lè bẹ́ẹ̀ wọn ló ń gbọ́ ló bá gbà nígbà àwọn fún mi lábọ̀ àṣé òde tó tọ́ àṣé òde rárá n tó ń rò kó dín níbi tó ti dín ètò náà wá mọ̀ òun mọ̀ pé kò dín bẹ̀ yẹn ètò náà wá mọ̀ pé ilé yìí dín olóhùn náà mọ̀ pé àà ilé yìí náà dín ńgbà tí ó wà gbèsè yìí ni wọ́n á fún pé wọ́n tún á fún lé a ní bàbá sọ bẹ́ẹ̀ kí ó dín o kò dín sọ́ba tó ní wáyìí Ah, orí wa ju bá a ṣe ríra wa lọ ntọ́lọ́ nídìí yẹn kó nídìí onídìí àwo yẹn ntọ́lọ́ ọba rẹ mọ̀ pé onídìí jù yẹn lọ ìwọ ìwọ ọmọra rẹ ọmọ tó kàn lọ́rọ̀ rẹ afawa uh, saudi wọn fi ọ̀rọ̀ kan akọwalẹ kọmbi sunu ọmọ alábẹrẹkata lọ níjẹ takọ ní matalayi asande wọn fi ọ̀rọ̀ kan akọwalẹ kọmbẹ wọn ní anabi sọn kankan kan ọlọsìn ọlọsìn wọn ní àwọn kan nídìí òjò òjò wọn fẹ́ kó rọ̀ wọn bá nàbí àníbi wàá sọ fọlọ́n pé ah, ọlọ́run àwọn ewúrẹ́ ní ìdí òjò ọlọ́run ní ká ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ wọn ní ìdí òjò sẹ́mi lọ́n sọ fún pé wọ́n ní ìdí òjò ìwà mọ̀ pé wọ́n ní ìdí òjò sí pé ọmọ ọmọ fún mi pé kí n sàánú wọn èmi mo tí wọ́n ní òbí táwọn retí ti ń bá rọ̀jù fún wọn kí lẹ́mà tí ó gbẹ̀yìn ẹ̀ jama gbogbo ọjọ́ tó jò kan rọ̀ tó wọlé àwọn kan yẹn tẹ́ máa mọ̀ pé lójó ní ọ̀rọ̀ ṣé wọ́n kì í kọ́ ọ̀rọ̀ ǹjọ́ náà. gbọ́n tójú tójú rọ̀ tẹ́ pé òjò tọ́rọ̀ yẹn lọ́sọ̀rọ̀ dẹ́n tí wọ́n dé gbági mọ́ sí dìsì gbági àkọ́kọ́ ǹjọ́ tẹ́ mo ya lé ibẹ̀ rọ̀ tójú ibẹ̀ rọ̀ tẹ́ máa mọ̀ pé lóhun tí ọ̀rọ̀ nìyẹn sáwọn fẹ́ kójú wọn rọ̀ ẹni òjò rọ̀ tó gbé yan rẹ̀ lọ tó gbé ya rẹ̀ lọ tó gbọ́mọ lọ́lọ́run fi sọ pé ànábì sọ pé abátójò sú ẹ̀ sàdúrà òjò àdúrà òjò ń bẹ lọ́tọ̀ tá a máa ń ṣe pé wọ́n ànábì ń sàdúrà àfojú àwọn sàbẹ́ ní ìbójò lọ́fẹ́ rọ̀ à ó ní ẹ má sọ bẹ́ẹ̀ bó ṣe súnjọ́ kan nù tọrọ òkúta fáwọn kan òjò yẹn ti bí ọ̀rọ̀ tí òjò yẹn retí omi yẹn retí iná lọ́rọ̀ fáwọn míì ọlọ́mọ ojú ra rẹ lọ àìmá àìmá sọ ọ̀rọ̀ òmùgọ̀ fọlọ́hún pé wọ́n lọ́hún tó sì mọ̀ pé mo ní ìdí ẹ̀jú ẹni tó fún yìí lọ. ìwọ lọ́mọ akọ́lọ́hún ní ìṣesí rẹ̀ àìsọ bẹ́ẹ̀ tó bá wù ọ́ tọrọ tiẹ̀ wọ́n lọ́n fẹ́mi náà o tí tó fún yìí má bàjẹ́ o n tó fún ṣèlú tí ń lò yìí má bàjẹ́ lọ́wọ́ rẹ̀ wàá fẹ́mi náà ní tèmi fàbáríkà sí fún mi ọ̀tàn ó ṣe àdúrà sí báwọn wọn ni a ma jowú orí ẹnìkejì wa a ma jowú ẹ lọ́nà tó ní gbàdáràn hmm. tọrọ tiẹ ni má bẹ lọ́hùn kí tiẹ má ma wò wò pé kọ́nà gbàtọ́wọ́ tiẹ wá fún ọ ìwọ ma lò fún ìwọ ma lò jù lọ ọ̀rọ̀ ma sọ bá wọn. ní kúmá ẹ ti dada síwájú tẹ bá ti dada síwájú njọ lọ́n bá fi dáadáa rẹ hàn gbogbo ẹni tí ń sọ pé wọn mọ̀ pé ọ̀ ẹ àwọn ẹlẹ́rìí tó máa polongo rẹ káàkiri ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlọ́lọ́ yìí ní dákọ̀ ẹni tó sọ ìsìn dákọ̀ bí tó ti sọ tí wọ́n ti wá ń sọ ẹ̀yìn yẹn ó ti máa gbọ́ yé ẹnìkan débì kan láìpẹ́ yìí ńgbọ̀ wá débẹ̀ tí a ní ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ọmọ ọmọ yẹn gbá lọ́rọ̀ púpọ̀ à ó ní ohun tí ẹ dúpẹ́ tẹ́ pé ẹ pé wọ́n sí ìbàyí nítorí pé bíi tí àwọn tó ń wáyì agbára kóhun ó wo ti ń bẹ lọ́hùn tẹ́lẹ̀ tẹ́yìn náà sì ṣe ń tá a fi wá wò ẹ̀yìn náà ṣe sẹ́mọ̀ pé ńgbà tí kìíní ṣẹlẹ̀ onípa tẹ́ kó àmọ́ àwo odò ní àwa wá bẹ̀ tábà ti wo ń jò ní ìbò láwà lónìí ó bá takò sí padà ẹ wò kán bẹ̀ yẹn anabi wa yusuf alayhi salam ngba tí ọ̀rọ̀ pọ̀ wọn àti ọmọ ya rẹ̀ pọ̀ àwọn ọmọ ya rẹ̀ àti bàbá rẹ̀ pọ̀ tí wọ́n jusufu tí wọ́n jujukuju tí wọ́n ju kànga ń ju kó lè kú kú wọn ò pè kó nìkan kó kú jalajala wọn èèyàn fẹ́ èèyàn lè èèyàn lè pa nǹkan tàánú tàánú ẹ pa ni o ṣùgbọ́n tẹ́ fà nù pa anabi ni ẹ ṣe pa tẹ́ bá fẹ́ pa ẹ pa dáadáa ẹ bá fẹ́ dùn kan ẹ dù dáadáa láì kọ́kọ́ máa fi dààmú ntaba fẹ́ pa akúfẹ́ pa nìsín ẹ̀kọ́ dààmú ẹ̀ náà àkọ́dá bẹ́ẹ̀ ẹ̀mí tó gbé sọ́run lónà gbé sọ́run fún ọ pé kọ́ ni ni òfin dá ká máa fagbó kan gbogbo máa fagbó kan ọ̀lọ́ túbá ẹni yẹ ò ní kù láyé tí ó fi jìyà rú ìyà tágbó ń jẹun ẹ̀ka e máa wò pé ẹ̀ǹkasẹ̀ e lómi gbà kan à ń tó gbìn ni. àwọn rams ìwọ ń lọ fi àgbò kàn ọ̀rùn rẹ́rìn wọ́n fìyà jẹra wọn ah. ẹ̀ ń dẹ wọ́n síra wọn léde ńtọ́ yẹ̀wọ̀ náà tí ó fi jẹrú yanko tó kù láyé kódà àìwòrán ẹ̀ sọ̀gbọ́ ẹsẹ̀ ni kò ṣe ẹsẹ̀ ni kò wòrán ìwà abú ni ọ̀kan nù tó payé rẹ́ńjọ ni ká máa bàgbò kan wà. kọ́lọ́ ńlá wa ń bẹ̀. àmín. ẹ má ṣe bẹ́ẹ̀ kọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́. má ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ ká jáwọ́ ká jáwọ́ ń bi yín tí ò dáa máa forí kan gana. máa forí kan gànà ah. kí a fẹ́ débẹ̀ náà wa alẹ́mi eh, yusuf alẹ́sàlá wọ́n fẹ́ kí yusuf òkú wọn tó wọ́n fẹ́ kúkú jálajàla wọ́n jùlá tó kìí sínú kànga kànga tá náà mọ́ bó ṣe jẹ̀ntó ọlọ́run dẹ̀ la yusuf ó pò mẹ́ta àwọn èèyàn tó ń yọ àwọn ará arìn àjò tó ń yọ ọwọ́ wọn ló tó bọ́ sí <laughs> dédé tí wọ́n yọ ń kànga bí wọn ò dènà bẹ̀ ni o bí wọ́n ń sọ ní ọlọ́run lọ́mọ wọ́n ń yọ sábà ọkọ̀ tó dé ni wọ́n lẹ́nu ti yọ à kò kú à kò yíyọ orí rẹ̀ ọmọ fọ́ apá rẹ̀ ọmọ dáa wọ́n ní ẹwà dó ọ̀nà abúlé ti wá wọ́n dá kọ́ bí tán ti wá ló jìnnà sẹ́ẹ̀rà ẹrú wa ni ọmọ bàbá wọn jọ ní o ọmọ bàbá wọn lẹ́rú ni pé sẹ́ẹ̀rà wọ́n làwọn rà á. ẹni ọ̀dà bíi màlẹ́kà ọ̀dà bíi màlẹ́kà yìí lẹ́ẹ̀ta wọ́n ní ẹ̀ta kò dẹ̀ tó sọ̀rọ̀ ah, kò tó sọrọ. lónà bá ń wọ̀n pẹ́wú ní a bá sanwó wọn ni wọ́n ní iye ẹ bá ti rà ní torí pé kò sí iye tí tí ò pé wọn wà lọ. bẹ gbọ́tà bá tajà tọjà kan pé ó ló ń wọ́n bá ta yusufu dànù wọ́n máa ti dá akọ bí wọ́n ti bá tó dínà ẹ máa lọ bẹ̀rẹ̀ tí yóò ti ta kòtò yìí mẹ́ mẹ́rù dẹ́ra ẹ lọ lò mẹ́ ní bá mú lọ ibi mo fẹ́ bọ̀rọ̀ já ni pé àbálọba bọ̀ yusufu dọ̀ba hmm. ntí wọ́n gbọ́ lẹ́nu yusuf ti ń sọ fún bàbá rẹ̀ nípa àlá ni wọ́n ló bí ọ̀tá láì sọ pé èdè yorùbá kún anabi sadisi kan anabi ní istayinu ala qadahi hawaijikum bikitiman anabi ní ẹran ẹran bùkátà yín lọ́wọ́ pẹ̀lú kẹ́ kọ́kọ́ daṣọ bò ná ayé máa fẹ́ bùkátà síta bùkátà tí ò tí ì gbó òun processing òun processing kan òun ò tí ò tí màbí wọn ò ọ ó ti lọ ná ọkọ̀ ó lọ sí airport eh, eh, embassy ó fẹ́ lọ gba visa ó ti wá ń pè ẹ̀lò ẹjọ́ tí máa lọ sí London ìlú ni tíkẹ́ẹ̀tì sí iná so ti lọ́wọ́n ti fún ọ ní físà náà nì tó fi ń béèrè tíkẹ́ẹ̀tì London tíkẹ́ẹ̀tì Amẹ́ríkà láàrin ọjà náà béèrè lọ rẹ̀ pé a bóun ta ni à ń tráfù ó ní pẹ̀lú ògùn Ọlọ́run lọ́jà yìí ẹ máa sàwátì ẹnìkan bẹ̀ láìsí ti kú ta ló ń tọ̀ ọ́ ẹ̀ka máa wo fóònù yín báyìí tẹ́ bá máa wo ohun tó dún bẹ́ẹ̀ nọ́mbà london ló máa jẹ́ anita ni ooo ẹ̀yin ò mọ ẹ̀yin gbọ́rọ̀ yé kò tí yé yín à ń travel ìtàlẹ̀ ń wò yẹn ẹni tí ò tí ì lọ sí ẹ́mbásì abà igígọ̀ wo lè yìí bọ́ bá lọ ẹ́mbásì gan tẹ́ bá fún ẹ tó o sì wò báyìí tó o pàdé wẹ̀gbẹ́ ọ̀tún rẹ wẹ̀gbẹ́ òsì ẹ pé sékè sára alẹ́ lọ́wọ́ àlẹ́gbẹ́ ọ̀tún ẹ àtòsí tí bá sára alẹ́ pàǹkà ẹ̀dẹ́ kìbákò má bọ̀ ńlé kò tí ì tó yọ̀ sí àìmọ́ ẹ̀tọ́ gba físà tí ọ̀tẹ̀ ta ẹlòmíì gba físà sáré lọ́tẹ̀ ọgbà físà ọgbà òtìró òtìrà tíkẹ́ẹ̀tì gangan ó lè kó lọ́lá sí ẹ̀yìn lókú lójú ọ̀nà ìjọ tọ́ sí náà nìyí tó tọ́ sí nìyẹn. kí lóun kò tí bí wàá pé lùtí ọ̀dà bá ṣe ń lọ lóòlù ṣe di táwọn á ń jó torí gbagba físà lóòlù ṣe tó bẹ́yẹn tí bá rí pé kọ́lọ́n bá ní túlùjá náà sí. àmín. ọlọ́run sì máa bi tó forí kálukú sí bàbá gba visa tí ọba bọ́ sí máa dunnú lọ lé ọlọ́run bí tọ́lọ́run ọmọ tó fẹ́ fi dín fún ẹ. ẹ tó lọ gba visa tó dọ̀hún tẹ́ pé lọ bọ́wọ́ kú ní ńkọ́ kásì ní ọ̀lọ́ bọ́yá ọlẹ́ mọ́ kú nàìjíríà. ẹ̀wọ̀n ẹlòmíín wá ẹsẹ̀ jàre wọ́n ní fóònù rẹ̀ ọ̀lọ́ kò dé déédéé lọ kò sí lé mọ́ ẹ̀wọ̀n kásì ń bẹ́ ń lo ìbò oríṣi ẹ̀wọ̀n làwọn ní tiwọn ẹ̀wọ̀n mi ń bẹ sẹ́ńgbé fóònù ń bẹ sẹ́ńgbé kọ́ọ̀lù ń bẹ kọ̀ọ̀kan ní jẹ́ jojúmọ́ ni bá ṣe náà ti fọ́n táìmù pípa báyìí ni ó tó pè ń sí ẹ fura sí tẹ́mọ́wádìí ń lo òyìnbó tí ò tí ì gangan yóò mọ̀ gbé kọ́ọ̀lù ó kọ́ ẹ pé wọ́n mọ̀ gbà lọ́rẹ̀ ńgbà kan wọ́n mọ̀ fún gbà kan ńgbà kan wọ́n mọ̀ fún gbà kan láfẹ́ fàyọ́ ń bẹ̀ àádásọ́ bó bùkátà ẹni ní ká tó ájò jẹná tán gbogbo tán tó bá wá tó bá wọn bá pé ọ bọ́ sí i lápèjúwe ọ bá bọ́ sí i sọ fún màmá ẹ kó ṣàdúà sọ fún bàbá rẹ kó ṣàdúà mò ń tráfò ìwọ ọkùnrin sọ fáyà rẹ mò ń tráfò ìwọ ọkọ àti pé kò jẹ yẹ kí ìyàwó máa tra tráfò náà ẹ fi tìyàwó lẹ wọn kò ń gbọnu wá sí kan pé ní tí a bá fẹ́ tráfò náà ìyàwó ìdá tráfò ohun tó akọ́díjọ́ máa ń lọ bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ nìyẹn wá sọ fún àwọn tó bá súnmọ́ à ń lọ rẹ̀ àjò ẹ̀ ń bá ní o kì í bọ́ wá pè déjọ náà pé ọ̀n ṣàdúrà jáde àwọn jẹ ti wọ́n bá fẹ́ sọ fún bàbá ìmọ̀ mọ́sálásí sọ pé tọ̀ ẹ bá níbẹ̀ lọ́hùn kankan bẹ tá à ń ṣe ọlọ́mọ ní fàlùbáríkà sí nǹkan ọ̀hún lèyìn bá tán síbẹ̀ ẹ̀kọ́ nìyẹn ibi mo ti á sọ pé èdè Yorùbá kún rèé o anámi sọ ń tọ́ sọ òun Yorùbá wa níbi sọ ẹni bá ta ẹ parí ẹ. àádọ́wọ́ bò jẹ ni àbí. sókun àbí okun àdísì rè Yorùbá rè ẹ pé ìbò wa sọ gangan ah. wọ́n rọ ni wọ́n rọ ni bí sọ ní bá ta kọ́sọ́ lé ìbò yóò bù ṣúgà jálì sí yóò máa rọ́ ní ìsinmi hmm. yóò mú sí lọ́tọ̀ ilẹ̀ lọ́tọ̀ hmm. wẹ́ńwẹ́ wọn àkúnú ẹ̀ lọ. lẹ́yìn báwọn ibi tá à ń kì ní pé bọ́lọ̀ ń bá dé tààrà yóò kọjá ní téèyàn lè dáwọ́ bò ọ̀tá fúnra ẹ̀ yóò sọ pé ọlọ́run ṣàánú ẹ̀ ọlọ́run o jẹ́ kó jẹ́ pé ọ̀tá ni ó máa ròyìn wa dáadáa kì. amina. kóore wa débi pé àwọn ọ̀rẹ́ wa gan ó nísinmi nípa pé ọ̀tá ló kù tí ọmọ kéèkì pé aaa ó ní wàláhì ọlọ́run kẹlẹ́gbájá ọ̀tá máa gbé rẹ̀ sí pé wájú èèyàn gbogbo ẹni tí ń pé ọmọ dà fún ọlọ́run ní ọba ni mú wọn ìwọ sàmìntì ẹ. àmín. ó ń bẹ́ẹ̀ bọ́bá fẹ́ pakú wa sọ pé tọ́ ẹ̀ ń bá ti tú bá nù wọn àforíjì hmm. torí ó ti ṣépè tẹ̀tọ́ mọ̀ pé àwọn ọmọ ìgbéra àwọn ṣépè ìyẹn tó fẹ́ gbà lọ́ọ̀rẹ́ oníjọ́ máa ti ń wì ẹ̀ ń nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run o ṣàánú wa ẹ jẹ́ kí wọ́n á fún yín ní kíì tí fi dà bẹ́ẹ̀ ẹni tí ó wàá dà báwọn tọ́tọ́ ọmọ wa jẹ́ wọ́n wájú ẹ̀ báwọn yóò jẹ́ ti mójú kú ẹ kíyèsí kí yẹn dáadáa ẹni tí ó dà báwọn tọ́tọ́ ọmọ jẹ́ wọ́n wájú ẹ̀ báwọn yóò jẹ́ ti ìrànró hmm ẹ bá ń ránró jàmá ibi tí ọmọ lọ́wọ́ àwọn gbogbo ntọ́lọ̀ ń dá ní tó burú níkà nínú ẹranko níwọ̀n e, níláárí e gbẹ́jọ bá burú jù kéé tóbi bí kẹ̀kẹ́ bá jẹ́ pé kẹ̀kẹ́ ibi tó máa ń ta takuta yẹn kò ní pẹ̀kẹ̀pẹ̀ yìí lára ẹ lówó tanpẹ́pẹ́ kankan la tanpẹ́pẹ́ máa rí ẹ̀yẹ ń pa tanpẹ́pẹ́ sẹ́gbẹ̀ẹ́ kàtíkàtí katikati mi tó mẹ́ta tanpẹ́pẹ́ ẹ̀ ó tó mẹ́ta tanpẹ́pẹ́ mi o tún máa dá ẹ̀rí awọ́ dẹ̀kun rárá katikati tó máa kọ̀ máa ẹ mọ̀ jẹ́ máa jẹ́ máa rìn dàgìrì dàgìrì ń tiẹ̀ o. ìdòlódòlò. kan tanpẹ́pẹ́ aha. fra fra fra fra ni. bọ́lá ṣe sáyé lọ nìyẹn kò ní jẹ́ kò lé só ti ní kànú náà kò dùn ẹgbẹ́ o bá sọ pé bí kankan bá lágbára bí ẹṣin ni ìbá táyàn látàpá ẹgbọ́n nǹkan ọlọ́run ti foró sára kẹyìn báwọn kọ́ wá lọ tóbi ọ̀táyàn báyìí yóò mìkan lẹ́ni nígbà tí ojú tí ó jù ń lọ tí ń táyàn ìní àmà ń táyàn lónìí dọ̀tún láì máa tún ẹ̀tún máa ní fílì rẹ̀ yìí. béèyàn hanrun lọ yóò dìde bí hanrun yóò dìde. yóò jẹ kó mọ. ẹ sì wo bó ṣe mọ. tó kó nu ṣòkòtò. kó wá tó. kódà kọ́ máa ju bí eku eku ẹ̀ lérí lọ ajẹ́lójú ńlé kẹ́ńkẹ́ kó tó bá wọn. okunu tó bá ti fẹ́ ga mọ́nìkan nù bá ti fẹ́ ga mọ́rànró máa mójú pò àbá kíkẹ́ mọ́ tẹ́lẹ̀ mi rẹ̀ ó ní tẹ́lẹ̀ mi tó ń bọ̀rọ̀ ẹ kò lé kò lọ ẹgbẹ́ Yorùbá wọn lẹ́ni tó bá gbẹ́sẹ̀ léyìn tó ní òní lọ yóò bá kún púpọ̀ yóò bá kún kọ́lọ̀ ń járí yín pẹ́. ìfẹ́ ìfẹ́ yẹn gbàgbó ẹ̀ ń fi ọgbọ́n gbó ńkọ́ ẹ̀yìn rẹ̀ ní èlàgbẹ́ ẹ bá lóun fẹ́ fi yàn gbàgbó sẹ́ńkó ni yọ máa fọ́ ń báyìí ni ó lóun fẹ́ wọ lọ́nu gbó tani ọkọ̀ ọmọ fẹ̀yìn lágbó lọ. ó ní. lọ́mọ́sẹ̀yìn tí alẹ́ yìí tìyàn fi ń lágbó. amina. sìn lẹ́yìn ìkà ni òpin wọn ò ọ Dani, ní ìsìn pé pẹ̀lú ògùn ọlọ́run o ti forí jọ ń tìǹ wọ́n dẹ̀ tó kó wọ́n àsì wọ́n tún wá bá ọ yẹ ṣètàn pé ẹ̀ẹ́n o forí jìn kò lè forí jìn kó lè bẹ̀ẹ̀ kan rí aráyè mú ọ tán sọ pé rọ́lọ́ pa kò lè mú mi tán níjọ́ tí ò rí mi mú ta lọ́gbà mi bọ́lọ̀ ló gbà mí sọ́lọ̀ tí mo torí ẹ̀ pé mo forí jìn pò ń bẹ̀ ní mọ́dà lóhùn ẹlẹ́à forí jìn forí jìn àfa forí jìn tí foríjà àfa àforíjà ń tí àhán. àtọ̀bẹ́ bọ̀. ó ní kíní jà. kó lè bá a rí bi lọ́nì kọ́mọ rẹ̀ lè rí bi lọ́nì bó o sì lóòní foríjìn èwo ń jà èwo ń jà. èèyàn èèyàn ò ní lẹ́nu èèyàn ò ní jẹ́ni tó dínú tínú ẹ̀ di kásìkì rẹ̀ mọ́ di. Hmm. yóò máa jẹ nítòótọ́ yóò máa jẹ́ ní tòótọ́ bọ́tì yóò máa jẹ pẹ̀lú wàhálà ni ṣebí tọ́lọ́ ni ọ̀gbọ́n yẹn ìbọ̀dọ̀ ní àforí jẹ́ náà kò sì gbọ́ràn ọlọ́run ni máa ní àrádà àǹtì kiri. fa inna lahu ma'ishatan dọ́nká. ẹ bá ti gbóni pò ń bi ọ̀rọ̀ mi ọlọ́run yóò máa gbá ayé bọ̀tì dọ́nká ni dọ́nká ayé pákáleke eh. ayé tí wọ́n ti máa mú tán kó tó mú tiẹ̀ wọ́n ti mú nǹkan tán lẹ́wọ̀ tó mú tiẹ̀ ọlọ́run máa fi sẹ́yìn sẹ́yìn ni. dójóná ni ó máa mú tiẹ̀ nígbà bá da dá tán mm. tí wọ́n sà tán àti kọ́mọ náà pé yóò ní bọ̀tìlẹ́yìn tí wọ́n bá mú tán ni ẹ̀sà ẹ̀sẹ̀ wọn ẹ̀sà. Mm. bàbá àṣàdé. àmọ́ kọ́ máa mú sọ̀ǹtọ́ kọ́mọ kọ́kọ́ fi nǹkan rántí ẹ̀ pé ah ẹ pé tabaya ni ẹ pé wa ńlọ ní kinní ńlọ ní sẹ́yìn ni ẹ kọ́ gbé sẹ́yìn fún ni ẹ ṣe kinní kan fún wa ah, bàbá rẹ yàrá ni o màmá rẹ yàrá ni o ìwọ náà yàrá ni. ta ni wọ́n ṣe yorùbá sì ní bí sin ọba là ọmọ náà rẹ̀ ọ́ là bí wọ́n bá láfojú wọ́n bá wọ́n bá lámojú pò tó ń ṣe tiẹ̀ fọlọ́n kí lọ́mọ tó láwọn sọ ọmọ rẹ̀ dà àbáwọn kan láwọn ọmọ wọn di gómìnà yẹn gbogbo gómìnà tẹ ti ní náà tẹ ti ní èwo ní bàbá ẹ̀jẹ̀ gómìnà rí ẹ ti rí gómìnà ọmọ gómìnà ńgbà táwọn ọ̀wá jẹ gómìnà yẹn tọmọ wọn á jẹ yẹn sọ́nà ọ̀pọ̀ wọn lé báwọn. pọ̀nlé. a ah, ah. náà mọ́ máa tó bí náà là ń sọ fún ẹ a gbọ́ pé wọ́n ní kò sí bó ṣe ó ní ní ìdíkọ̀ dáa fóun ẹ ó ní kí wọ́n ní wá ti bẹ̀ kan dáa tó ti pọ̀ bí ẹ tẹ́lẹ̀ náà ó ní wàhálà ni lódodo ni ìmọ̀ nìyẹn dáa bọ̀tí wá sànú àwọn ọmọ ẹ̀ tí ọ ẹgbẹ́ bọ́lọ̀ ṣe kọ́ tiẹ̀ nìyẹn tó sì ní mọ́ni pẹ̀lú ẹ̀ kò sì tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́tò rí ìyẹn sì kà wọ́n ní dáadáa wù dáadáa yóò wù àwọn ọmọ rẹ̀ yóò wù àwọn káwọn káwọn máa ṣe dáadáa káwọn kọ́lé kán kẹ́kọ̀ọ́ kán gòkè yóò wù wọn ìwọ ni ò wù kò sì dáa báwọn kò sì ọ̀ọ́dẹ́sẹ̀ gan pẹ̀lú ọ̀daràn bọ̀tí má dì náà má mọ̀ má dì náà mọ́ ọmọkùnrin má dì náà mọ́ ọmọbìnrin ẹnì kan sọ̀rọ̀ kan láìpẹ́ ọ̀rọ̀ dẹni pẹ́ bá máa gbọ́ ẹ̀jẹ̀ fi yẹn lẹ̀ torí tí mo fẹ́ tí mo fẹ́ sọ yẹ tí n bá sọ àwa kan lè má gbọ́ yé ọ̀tọ̀ ní tá a gbọ́ sí a sì máa ń bá àyàn sọ̀rọ̀ tábà láwùjọ báyìí ní ìbámu àwùjọ ni àsìn kíláàsì kéwú àbámbẹ ní kíláàsì kéwú nìsín tábà ń bẹ ní ibtidayi a máa kọ́ wọn ní ẹ̀kọ́ ibtidayi àbámbẹ ní mutawasit a máa kọ́ wọn àbádé sanawi ẹ̀kọ́ sanawi a máa kọ́ wọn bẹ kíláàsì la wà wọn nítorí tó bá mu tí ò gbọ́ yé òun lọ́mọ torí wọ́n ní kíláàsì yìí sanawi ni ẹ̀kọ́ sanawi sì rèé à ń bá sí wa ń bí nìsín àfa ń bẹ́nu wa ọmọwé ń bẹ́nu wa ẹ eh, onítòwò ń bẹ́nu wa ẹ tó kéwù gan ń bẹ́nu wa ẹ tí ò ké rárá ẹnìkan sọ̀rọ̀ àná olùmọ̀ọ́sẹ̀ bẹ̀rẹ̀ kéwù ni o. lòun sì ń kéwù ní kọ́ra mi kọ́ ìdátù gangan ibi alifu ló ń wà ń bẹ̀. kọ́lọ̀ àgbàlagbà sí ní báyìí dé ní kọ́lọ̀ máa ń jọ lálùbáríkà kójú orí ké. àmín. ti bẹ̀rẹ̀ ní àlefiwọ́ tó bẹ̀rẹ̀ rárá ẹni ah. ah, tó bá ń lọ sánmà tó bá ti wọ bàtà ó ti bẹ̀rẹ̀ ní àjò náà ó ti kó ń lẹ́nà ẹgbẹ́ ìjọba tó wá gun àpótí ìbọn ah. ti ń lọ lé kéwú tó bá bẹ̀rẹ̀ kéwú lọ́dún yìí tó bá mọ kéwú rárá lọ́dún yìí tó bá bẹ̀rẹ̀ kéwú kó tó dẹ̀ mí ò lè ti dàáfà tó bá kọjú mọ́ nínú sí ọlọ́run kó tó di ẹ̀mí wà láì ó lè ti máa ka Kùránì tẹ́ pé ètí ò fi jẹ́ pé lónìí òun wẹnu wa yìí wọn ò gbé Kùránì lọ́wọ́ ọmọ wo pé ah, ibi tí wọ́n ń kéré gbogbo akáàlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ń sìn yìí hmm gbogbo akalẹ̀ ṣe bẹ́ẹ̀ a kàn ń gbọ́ ni pé wọ́n ń kà àmọ́ bí ó wà bí wọ́n kọ́ wíwí ni àmọ́ bí ọkàn wọ́n sáà ń wò náà ni pé ah, ó ṣe wúluwúlu yìí kí ni ń kà ń bẹ̀. ó ṣe wúluwúlu. èyíwá tí àwọn ajá náà ti tí wọ́n fà á yọ tí wọ́n gà sókè tí wọ́n gà sílẹ̀ tí wọ́n ṣe òun òun bí tí wọ́n gbé kọ́ mọ́ tí wọ́n kà ń bẹ̀. Ah, Allahu Akbar ẹ ju kò ju ó lè ó lè ó lè lílé bá bẹ̀rẹ̀ lè kéwù tọba kálífù ló tọba mọ alifu lónìí tí wọn ti jà fún ọ pé alifu ni bí dúró ni tọ ọmọ yẹn lónìí àà ìyẹn pò ń bẹ nìyẹn ebi ọgbọ̀n ọdún méjì ní gbogbo rúfìlì jẹ yíyà twenty eight gbogbo ẹ tọba mọ̀kan lónìí tòsí mọ̀kan lọ́la twenty eight days ló fi ké gbogbo rúfìlì jẹ yíyà tán ọwọ́ aké rúfìlì jẹ yíyà tán báà ní twenty eight days ló fi dáhùn pé alifu ni báà ní táà ní jíìmù ní gbogbo kéwòn ti mọ̀ sáwọn torí pé yàrá fi kẹ́kẹ́ òtún ní kún mọ́ bí ó sì máa sọkọ̀ lókù tó máa kọ́ ó ti kéwú tán wọ́sẹ̀ lókù wọ́sẹ̀ lókù. ọ̀tán nìyẹn tó bẹ́ẹ̀ lé pé ya Allah pẹ̀lú kó sẹ́tẹ́lì fúnra rẹ̀ pé ya fatia alif madi ya lamsada fatia la àódọ́mà ó ló bá so pọ̀ ya. ya aláhu ya aláhu ya aláhu a ah. o ti gba aládá tọ́pọ̀ sọ pé Allahu o ti mọ gbogbo wa o ti ma kọ́ ma dá sí lókù gbogbo àwọn àfáà tí wọ́n ń dín lónìí ibi ẹ bẹ̀rẹ̀ nu àwọn mm, náà sọ tó kọ́ sọ wọn náà sọ rí wọn ka ya fati ayá rí mm. wọn náà bẹ̀rẹ̀ nìyẹn náà bẹ́ẹ̀ pé bí okòwò ayé tí àwọn kan di sanwó di bilọ́míà labanikọ wa bẹ̀rẹ̀ ò ní pọ́pẹ́ ìgbé òwò kan tí Dangote ṣe rè tèjó ṣé ọ sọ pé àgbà ti dé. ọ̀nà ah, ń sa. ìsìn náà yọ̀mọ̀ pé ẹ̀fọn bí ọmọ ìbò ẹ̀kọ́ ń léèbò ẹlòmí ọ̀dọ̀ sùkúù tí wọ́n fẹ́ ìbò báyìí ẹ̀ẹ́sẹ̀ bí di jẹ́nẹ́rì ni kò lè tẹ́ sùkúù kankan ibi iṣẹ́ rẹ̀ jẹ́ mọ́ ìbò ọ̀làbọ̀rùn ọkọ̀ ní kó máa ń bí akéde bẹ̀ ni pé wọ́n láwùrù dúlẹ̀ àádúlẹ̀ mọ́ nòwú anihu ọlọ́run ní lẹ́yìn tí wọ́n bá fojú hàn sí wọn tán tí wọ́n ń kakọ ntí wọ́n gbé pamọ́ tó bá hàn síta ọlọ́run ní wọ́n sọ pé ẹ bá wọn ẹ já wọn mọ́ padà láyé bí ayẹ̀ta kàlánà ọlọ́ni wà láọ́rùdú láàádó lè máa lò àníwò bẹ́ẹ̀ tún mọ́ wá sáyé tí wọ́n ṣe náà wọ́n ó tún ṣe kó lè ṣe mí in tí a ṣe tí a fi dẹni iná iná wọn tún ṣe wà iná ńlá káásíbù náà hmm. ọlọ́run ló kùrọ́ ni wọ́n ṣẹ́gbọ́ òpùrọ́ ni wọ́n ẹ wá gbọ́n tí wọ́n sọ. وقالوا إن هي إلا آياتنا الدنيا وما نحن بمبعوثين wàkọ́lù wọ́n sọ pé ìníhìyà ilà àyàtúná dúníyà ẹni ọdọ́run tó wá ríyà tó ní kẹ́ ẹ dáhùn padà sáyé tọ́lọ́hún sì wá dá padà bẹ́ẹ̀ wọ́lọ́hún ní í ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní wọ́n ń dáyé tán báyìí wọ́n ní ẹ̀ ìníyà iláyà tùnà dúníyà ibi àwọn lọ náà ayé náà níbẹ̀ ayé kan ni wọ́n kàn fi yẹ dẹ́rù wọn ní. kò sí ń tẹ́ ẹ lè ṣe fẹ́ ní tọ́lọ́wọ́n bá kó ire mọ́ tó lè lè lórí rẹ̀. pé ẹ wọn ṣèkìrì kan ló sì ń fẹjú mọ́ àbí iná ṣèkìrì kan òótọ́ yà ń sọ kìnìún kan ṣùgbọ́n irọ́ ni ẹgbọ́n kan lódodo kò ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní jí wọ́n wáyé ọlọ́run kan sọ fún ànábì ní pé ká sọ pé kásọpá ajé wọn wáyé tí wọ́n sọ náà nìyẹn wọ́n ní wàá máa nà hánà bí màbí òsì náà kò sí gbèǹde kankan kò sí gbèǹde kankan ìgbèǹde tó sì jẹ́ yìí pé gbogbo ẹ̀dá tí ń bẹ lẹ́lẹ́rìí pé ń bẹ àfẹni tí o bá ní làákàyè ló kù wa sọ fún wa pé ìgbèǹde wà péjọ kan bẹ tí a dùn ó níwájú ọlọ́run tá a jíṣẹ́ gbogbo tá a wá ṣe láyé wàhálà ìlà káìwá sọ fún abẹ́. ǹjẹ́ ara ẹni tó máa tó lè sọ àpèjúwe kan fún wa nínú ọ̀nà tí làákà yìí gbà fẹsẹ̀ ìgbéǹderinlẹ̀ ǹjẹ́ àmì tó ṣe sọ. nàám ọ̀ya ọ̀nà wo ni oorun sísùn ẹ̀sọ́ síwájú oorun sí òkú jìyẹ wa. aha aha ayéla tó wà ah. n tẹ́ sọ yẹ òtódó nípa pé à ń forún mọ̀ pípé ǹdè wà àmọ́ ẹ̀ tí ì sọjà tá ń lè sọ oorun tí wọ́n ń sọ lọ ń jábí tábí mọ̀ pé lódodo ìgbéǹde wà wà ni ní ìgbà ẹ̀rùn kéèyàn mú àdá lọ sínú kọ lọ gé àwọn okòó nílẹ̀ tó bá pẹ́ wù yóò ti rà tó dìgbà sí òjò bá dé kọ́ wù padà ta ló jí okun. ẹsùn kọ́ ń tóbi jama. Allah Akbar. ẹsùn kọ́ ló ń tóbi. Allahu Akbar. làákà ènìyàn àwọn ọ̀lọ́ bí táwọn lọ èyí tí wọ́n ń wà bẹ́ẹ̀ àwọn àlọ́ mú mi wà tọ́lọ̀ náà máa ń mú ànú kùránì ń gbogbo gbà táwọn sọ yìí ọlọ́ọ̀ máa ń sọ ń gbogbo ànú kùránì pé ah, kókó ti gbẹ ọwọ́ àwùpadà ẹ ṣàìmọ̀pẹ́ tó jìyàn ó jẹyìn náà ó di méjì tolóorun yìí ẹ jẹ́ kí n bá wọn sọ délẹ̀ téèyàn bá sùn oorun ju ègbéǹde nítorí pé èèyàn sùn yàrá wọn lágbèní bí lápèjúwe yọ̀ọ́dẹ̀ tí bí lọ èkó tàbí kútọ́ọ̀dún àbíkó tí bí lọ mọ́kà yóò sì lọ ibi téèyàn lè fi ọjọ́ márùn-ún mẹ́fà rìn yóò sì lọ lójú oorun yóò dẹ̀ dé lẹ́nu pítì yẹn èyàn a máa dọba lójú oorun tí wọ́n mi lùkẹ́ báyìí èyàn máa lówó ńlá lójú oorun tí ó lówó gan tí ó ní àwọn tí ránṣẹ́ káàkiri lójú oorun tí ó dẹ̀ tó jí tí ó bẹ̀rẹ̀ lórí ẹni àkújá tó fi sùn ẹni ó ń tọ̀ gbogbo yìí ní tu yìí ń ju yàrìkíá mà ah, fún wa bẹ́ẹ̀ ibi kẹ́tọ́ ń bẹ tá a tó ń lọ a ah, ara wo la lò níbi tá gbogbo bí a lọ yẹn ara wo la lò ń bẹ ńgbà tí àwa ń bẹ ńlẹ̀ nbíbi tí wọ́n ti gbé àwọn ọ̀rọ̀ kan wọlé nìyẹn wípé àwọn èèyàn kan máa sùn sí yàrá tí wọ́n sì máa lọ ọ̀pẹ́rẹ́tì níbì kan mi fẹ́ yà síbẹ̀ yẹn lẹ́nìí máa máa yà bẹ́ẹ̀ kó tó di pé tẹ́sán ìdílé lógo ọlọ́run ebi àti yọ nìyẹn pé ẹlòmíì tó bá sùn dípò kó sùn nọ́mà yóò wá kásẹ̀ sára ganan hmm. obìnrin mi ti torí ẹ̀ kọ́kọ́ lẹ̀ hmm. ọmọ mi torí ẹ̀ ti kó nílé kan ti ń gbé tẹ́lẹ̀ ẹ wá mọ́ ọmọ ẹ̀kọ́ ń bẹ̀ tẹ́ pé wá ti sùn lálẹ́ yìí <laughs> tí ń kásẹ̀ sára ògiri yìí hmm. ẹlòmíà máa lálàá tó gbé àlá tí ń lá lójú oorun yẹn ara ti ta ọmọ fọlù ẹ̀ tí ó sọ̀rọ̀ tí ń sọ lójú oorun tí ọmọ fẹ́ nu yìí sọ. ẹ wá wò ẹ wá wò ẹ wò ẹ wò ẹ wò ń jẹ wújẹwújẹ ẹ wò ẹ wò ẹ wò ń pàṣẹ bí ó wà wa ní rùn mi ó wà lọ́hùn yẹn o mo ń bọ̀ wá fọ́ gbogbo bẹ̀ yẹn tabati débẹ̀ kí ni ń jàjẹ́ kí ni túmọ̀ àjẹ́ sájẹ́ ń bẹ sájẹ́ òsì tí bá ń bẹ ọ̀nà onígbà ń bẹ kò sí ọ̀nà wo ni ọgbà sí kí ni túmọ̀ àjẹ́ a tún fọ wẹ́lẹ́wẹ́lẹ́ nínú tẹ̀síìrì lógún ọlọ́ ah, inú tún bí wọn. tó fi ní bọ́há amẹ́ngbà pé kọ̀sájẹ̀ wọ́n bọ́há amẹ́ngbà pé àjẹ́ ń bẹ wọ́n bọ́há so méjì ọgbọ́n méjèèjì yẹ ọgbọ́n nǹkan tẹ́ pé àfikọ́ lọ́wọ́ bá àlékè ọlá kú láyàn ń bẹ lọ. alikiyama bíbẹ̀ rẹ̀ làákà yìí sọpọ́ọ̀tì ẹ̀ bí alikiyama wà. wa tá à ń bẹ́ ńlẹ̀ yìí láwọn ojú tí mò ń wò yìí nǹkan tí mo kọ yìí sí yìí o ṣùgbọ́n tí mò ń wò yìí ó fẹ́ má ju bíi mẹ́ta sí mẹ́rin lọ lólè madélábù sọ́wà ní nígbà tí bẹ́láyé mo sọ o ah sáàmọ̀ àti àmà ọwọ́ ìyẹn wà ọgbàrí ẹ̀ bàbá sàdé nù kọjẹ́ mọ́ gbà ọ̀dà náà ìbádé làbúlẹ̀ tó lè máa kàmpé nìsìn láti máa wò nìsìn tí wọ́n máa kàpé tí wọ́n máa ṣe báyìí tí wọ́n máa ṣe báyìí tí wọ́n máa ṣe báyìí tí wọ́n máa ṣe pẹ̀lú ẹ̀sìkì rẹ̀ ọmọ èèyàn ló ṣe báwọn lọ́sẹ̀ tó ti ju sísàárè ìdẹ́ntì tó ń sọ̀rọ̀ tàbí tó ń wò sí ẹ̀dẹ́ èèyàn sẹ́yìn tó wá ṣe yẹn lọ́dẹ̀ èèyàn ẹ̀ń tó wá fún ẹ̀dẹ́ èèyàn lọ́gbọ́n tẹ̀ ṣe yẹn ni wàá ní mú gbogbo wa ìpadà wa ah! abẹ́yẹ ṣe máa ṣe làákàyè wà láìlì kí á mọ̀ wà ṣiṣẹ́ fún ni ṣiṣẹ́ fún ni. lábẹ́ ìtumọ̀ tí àwọn afá sọ̀rọ̀ ìlú yáyà yìí nínú tí wọ́n fi pamọ́ tí wọ́n hàn jọ náà ó ní tẹ̀sídíkù rúṣọ̀lì gbogbo àwọn òjíṣẹ́ tó yẹ kí wọ́n gbàgbọ́ pódòdó ni wọ́n rán wọn ṣẹ́ tí wọ́n gbàgbọ́ gbogbo àwọn anábì ọlọ́run pátá tí wọ́n jà níyàn yóò wá hàn pa anábì ọlọ́run ni wọ́n. wọ́n wá ní ẹni tó ẹni tó fòdòdó pamọ́ látara kó jẹ́ káfìrí wọ́n tó ké o ẹjọ́ o ẹtí ẹni tẹ́ ń bẹ lókè wọ́n tó ké o jẹ́mọ̀ sọ̀rọ̀ bàbá ti parí tẹ́fsìrì tán ẹ dákun ẹ dúró ká ṣe ìjíròrò lórí ọ̀rọ̀ àwọn obìnrin tí ń pariwo lókè yìí ọ̀nà wo míì wò látún gbà nígbà tí à ń ṣe wá sí ń bí ká tó kọ̀rọ̀ sí máàdù làárọ̀ bí tí wọ́n máa ń pariwo tí wọ́n máa ń di alọ́ báyìí oríṣiríṣi ọgbọ́n la dá ní ní jama dájọ nírọ̀rí laba ní ọ̀dà wọ́n ń jókòó lẹ́yìn wa ń bí ẹ̀sìn gàgà síbẹ̀ ńgbà gàgà ò ka lẹ́yìn gàgà wọ́n tún máa rojọ́ ọ̀dà náà ẹ̀ka gàgà kálí sì ti rẹ létí kálí rí ba rẹ ní ti rojọ́ atúkàgàgà kò tún ràn àwa múra bíi pé ẹgbẹ́ kẹ́mọ́ wà mọ́ kó gbélé wọn ntaba gbọ́ jíṣẹ́ fún ọ́n lé nani amájàse bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àdìtọ́pọ̀ làwọn afi gbà pé ká máa wá làwọn ẹja wá bi tẹ́ pé a máa kún ọ síta tí wọn ò ní sí pé ìkankan wà kó lu ìjáàbù rẹ̀ kó jókòó ń ta láfi lọ sí máàdùn yàrá bí tọ́kọ̀ bá jókòó nu lé àwọn bẹ́ẹ̀ ń ta ẹjọ́ wọn wà á di alọ́ mọ́ tẹ̀síìrì tí wọ́n á nìyí ẹjọ́ ká dàrú níjọ ṣé ká kéde kí wọ́n gbélé wọn àbí wọ́n máa wá káwọn náà míì tábà tún sí tí òfin ní wọn fariwo dí àwọn kan lọ́wọ́ wọn fariwo dí àwọn lọ́lọ́kè èèyàn àwọn àfáà wọ́n ní súra yìí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀nbẹ́ tọ́fẹ́ jọpọ̀ takókó kọ̀dẹ̀ takókó àfẹni tí ọba ti gbọ́rọ̀ ọlọ́run yé àbọ̀rọ̀ àwọn àfáà yìí ní òròpó takókó wọ́n ní àwọn èèyàn máa sọ nígbàlìkì àmà bíi pé wọ́n fi nǹkan kan pamọ́ ẹni tó sì fi nǹkan pamọ́ tó mọ̀ kó kó rí nìyẹn mùnáfìkì irú wọn máa ń jẹ́ ẹ̀ntọ́ yẹ pé ọ̀tọ̀ ni ti ń sèǹta ọ̀tọ̀ ni ti ń bẹ́ẹ̀ nù mùnáfìkì irú wọn máa ń jẹ́ wọn láyà ẹsẹ̀ wa lè máa sọ̀rọ̀ mùnáfìkì ńgbà pé àyà yìí ọ̀sọ̀ ní Madina Mọ́kà ló ti sọ kò dẹ̀ sí mùnáfìkì Mọ́kà tí àná fi pò Mọ́kà kò sí mùnáfìkì bùwọ́sá mi lò Mọ́kà ìjọ méjì ló wà mọ̀mẹ́nọ́ kàfíròn mọ̀mẹ́nọ́ mọ̀mẹ́nọ́nà kàfírònà kò tó bá ń lọ ọkàn lè jẹ́ kó lé gbóyè kò jẹ́ mùsíríkù káfíìrì sáà ni ó lè jẹ́ kó yá sún àmọ́ pé ìjọ mẹ́ta pé mọ̀mẹ́nọ́nà kàfírònà mọ̀nàfikúnà kọ́sẹ́lẹ̀ tánàfi dé mọ́ka àti ilé màdínà jàre ìdí ni pé kèéságbára fún ànábì ní mọ́kà gbogbo owó tó o bá lágbára ní ìsìn méjì péré lọ́tà rẹ kò ju méjì lọ inú ọkọ méjì èèyàn méjì méjì ni wọ́n pèsè lára rẹ jàre wọ́n fẹ́ sọ inú ọkọ jẹ́ ọkọ ọlọ́rẹ̀ pọ́nbélé inú ọkọ òsì ní ọ̀tá pọ́nbélé kò ju èèyàn méjì lọ lára rẹ ò ní ní kẹta ò ní ní múnáfìkì ọba ga tọ́ ọba lówó tó lọ́lá tó dẹni tí ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ ní kẹta ní ẹ̀sìn tó ní nǹkan kan ọ̀tá fòyàn sí ọ pé kí ló ń gbé kí wo ẹlẹ́yà sọ́ra rẹ má di ọ̀nà bí yìí o má di ọ̀nà ẹ̀kúlé yìí o sọmọ̀fẹ́ ẹ̀kúlé yìí general ẹ̀kúlé general ni o Anthony general ẹ̀kúlé yìí bàbá ọkọ̀ ọlọ́jọ́ ní ọ̀rọ̀ ká máa ṣe hán hán kẹlẹ́kúlé yìí ò sí o ìyá nǹkan fẹ́ ṣe yìí wọ́n la wọ́n lẹ̀ fún yín ni wọ́n fún afá lófin wọ́n fẹ́lẹ́ àlófin kò tí ì sí mùnàfìkì ńgbà anábì dé Madina ni mùnàfìkì tó dé ńgbà tagbara dé agbára ní jẹ́yẹ̀ onímùnàfìkì nípa pé kò gba tiẹ̀ kò tó sọ pé òun ò gbà kò sì gba tiẹ̀. ìyẹn ò ti tó ń tí a máa dá wà sí ló ń torí yẹn kó dé kọ́ wá fún alábọ̀ ni. Ah. tàbí bá dé ni mùnàfìkì tó yọjú ni mùnàfìkì ó tó ṣe kí ni o ló tó yanjú láti sọ pé ńgbà tá a sàdúrà ń jò ní kí la sọ àníkọ́rọ̀ ọmọ ìjà máa ọ̀tá wa ìyẹn agbára ní jẹ́ bẹ́ẹ̀ ò ní màkọ́tà rẹ ni ma, ah. á ẹni tó mọ̀ pé wọ́n gbàǹkẹ́ lọ́wọ́ rẹ ní màá sọ fún ọ pé òun bọ́ sọ̀tà ká sọ bẹ́ẹ̀ láíláí ẹni tí ń bá sọ̀tà hàn lẹ́yìn tí ò lágbára. bí ẹnìkan bá ń bẹ ní ìsìn tó dìbò sẹ́nitọ̀ tí ìbá ti pé orí ẹ̀ bá bu tẹ́yányán ọwọ́ àsìn tó ṣe òsì tó ṣe lẹ́yìn tó ṣe dáa kọ́wá dé kámọ́ lẹ́yìn ọwọ́ ta ọ̀wọ́n. Ah, <laughs> ìsìnkálukọ́ pàǹdà yìí the senator the senator wọ́n ti bú kó tó dé o àkúnyè ah, tó wá gbé dé nìsín ẹ má jà bú nìsín ẹ má jà bú ẹjẹ ajé ọ lọ tán ẹ̀rí kan bẹ́ẹ̀ ọlọ́njọ́ da fáwa náà kọ́ ajá lè máa ṣe dáadáa àwọn afáà nígbà yẹn pé a súra ìsọ̀lẹ̀ kan náà sí ma ẹ̀ka náà lọ́sọ̀ọ́ mọ́kàró dẹ̀ ti sọ aṣèwádìí máa sọ̀rọ̀ mùnàfíkì wọ́n ní kò lè wọ́n ní ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ńgbọ́ ọlọ́run mọ̀ pé mùnàfíkì ọ wà ó ti sọ ọ́ lẹ̀ ní tàhásù bá wọn ń perú ẹ̀ kápalẹ̀ mọ́dé nǹkan ní tí ò tí ì dé kápalẹ̀ mọ́déjọ́ bá dé ọlọ́run sọ fánàbí ni pé ìṣesí wọn tí wọ́n padà ṣe rèé ẹ̀rí ọ̀kan nínú àwọn àlàyé tí wọ́n ṣe fún wa níbẹ̀ nìyẹn. Uh, àlàyé mi wọ́n ní tí ẹnìkan bá sọ wípé ntọ́sẹ̀lẹ̀ nù ayé àyè mustahilu ni ebi kò sí lè sí mustahilu fọlọ́hún ìtumọ̀ mustahilu ni pé ntí ò lè happen ntí ò lè ṣẹlẹ̀ ntí ò lè ṣẹlẹ̀ ah wọ́n fẹ́ wáyé ọlọ́run sì ní gbà fún kan wáyé kí ló dé tí nǹkan kan ń bẹ tá a sọ pé agbára ọlọ́run ọ̀ka ni àwọn èèyàn kan wọ́n máa ń sọ yorùbá ní ọ̀nà tó jẹ́ pé ọfà kìí wọn á ní. ọba àlekẹ́ ọlá lè ṣe nǹkan kan wọn á kò ní o kò léṣe wọn máa fi gbólóhùn kò léṣe sí ẹ má sọ pé kò léṣe ẹ má pé kò ní í ṣe ni olóhùn ò ní í ṣe ni bí àbùsí sìn kí pé kò léṣe bọ̀tí ọkàn lóhùn ò ní í ṣe jàlálà rẹ̀ lọ́kàn lò kóhùn ò ní í ṣe kò sì ní í ṣe nìyẹn ẹnìkan ò lè mú un sí musahil wọn ní kò yẹ ká sọ pé ọ wà lára nǹkan kankan pẹ̀lú ọlọ́run ńgbọ̀ wá sọ pé àwọn kan máa fẹ́ wáyé lẹ́yìn tí wọ́n yí dàlí kíámà tí ò ní ṣe é wáyé tọ́lọ̀ wá ń sọ fà wá ọlọ́run wá ń sọ fà wá pé wọ́n fẹ́ wáyé o wọn ò sì ní lè wáyé o ṣé pé ọlọ́run ni ọ̀ka ni tó bá kún wáyé tí wọn bá wá tún gbọ́ kó sùn pẹ́ wá dáa kí ló burú bẹ̀ yẹn ńgbẹ́ pé nǹkan kan bẹ tipa ọlọ́run ọ̀ka òun mùsàhílù nìyẹn náà ọ̀nà mẹ́nu ròyìn ọlọ́run pé kò sí kankan tí ò lè ṣe. àwọn afáàní kátúngbọ̀ kan sí èyí tá a sọ ní abala àwọn káfìrí nù ẹ̀tẹ̀ tó a gbọ́ èyí tí ọlọ́run tún lè ṣe tí ò tún wá ní í ṣe lábala ti múmìnì náà múmìnì náà sọ̀rọ̀ fọlọ́run pé òun tún fẹ́ nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ pé èyí ṣe fún ọ mo ti ṣe tí ṣe mo ti ṣe fún ọ èyí nù àlìjẹ́nà wọ́n ní bíi kíni wọ́n ní bíi tàmánà sọ̀dà àwọn tí wọ́n kúkú ẹ̀rí jẹ́ ogun àwọn náà ó béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run lòun ò ṣe fún wọn sépò ọlọ́run tó káyẹ̀ náà ni ìyìn òjò ṣèkínní àti kejì ni pé lódodo mùsítẹ́yìn kò ní í ṣe àmọ́ náà lọ sọ pé òun ò ní í ṣe ẹni tá a bá sọ fún pé nǹkan báyìí mi ń ṣe tó bá fẹ́ tì wá ń tì í ká lè ṣe sọ pé rárá pé mi ní í ṣe nǹkan báyìí pé irọ́ ni ẹ tó bẹ́ẹ̀ ni pé rárá mo tó bẹ́ẹ̀ dù tí mi ń ṣe ni. ẹ̀rí wọ́n nínú àlìjẹ́ náà àwọn tí wọ́n kó ẹ̀jẹ̀ ogun tamanao anyarijawu iladuniya fayokitalu maratan thaniya kama fa'ala abdullahi bunu arom ina kola lahu lahu asawajal tamanna kola atamanna an a'uda iladuniya fa okitalu fi kamaratan ukhra kola inni kodaitu annahu ilaihi annahu ilaiha la yurijahun àwọn tí a kúkú ẹ̀yẹ ogun nípa pé tá a bá wà lìjánná kọ́ lọ́wọ́ sí bẹ́ẹ̀ anábì ní gbogbo wa ni ọlọ́run ọba sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan báyé bí a bá ṣe pọ̀ tó tá a wà lìjánná tó ọ̀kọ̀ọ̀kan ni ọba wa sọ̀rọ̀ anabi ní kódà nù tí ó bá wa sọ àwàdà ń bẹ ń bẹ tí ó bá ní sàwàdà ìwọ jókòó wájú ọlọ́run wọ ọlọ́run jọ máa sọ̀rọ̀ ẹ jọ sàwàdà yọ sàwàdà lù ọ wọn náà rẹ́rìn wájú ọlọ́run ẹ jọ tákùtù rẹ́yìn nìkan náà bá fi ń ṣàlìjẹ nínú sí òtó ni. iná àdàtọ̀ ọlọ́run bá yàn sí ni pé ah, ọwọ́ mi tẹ ọ lónìí ọbọ̀wọ̀ mi lónìí pé à ọlọ́run yàrá bì ebi o ti fi mí sálẹ̀ jẹ́ náà ah, rárá o ah, rárá o mọ̀kàfẹ́sá jẹ́ náà ni ah, ọwọ́ mi tì ọ́ kó lọ́n ọwọ́ mi tì ọ́ wo njọ́tọ̀ njọ́ kan gbé ọlọ́run bá sọ rẹ̀ sí ta ni yọ̀ kan gbé yìí ta ni bú yẹn yìí tani sọ̀rọ̀ yìí tani sọ̀rọ̀ lẹ́yìn yìí sí wọ́n ìbúrò wọlé wúra rẹ̀ sọ ọwọ́ mi ò tẹ̀ ọ́ ní ìsìn ọlọ́pọ̀lọpọ̀ rárá mọ̀ kà sí bá ń Allahu Akbar alẹ́bí náà àdàtọ́ náà bá ti níjọ́ náà nìyẹn sọ́dà sọ́dà wọ́n ní ngbà tí àwọn tí wọ́n bá wá kúkú ẹ̀rí jẹ́ ogun tí wọ́n bá wá rí ẹ̀san tí wọ́n gbà nítorí pé wọ́n kú sógun nìkan ni ọlọ́run wàá sọ fún wọn pé wọ́n ní ẹrú tá a sọ yìí haramu yẹn ọlọ́run wa ọlọ́run wa anabi ọlọ́run wọn sọ fún wípé wo ohun tí mo san fún ọ lẹ́sàn yóò ní á ọlọ́run mo rí ọ̀ya kí ló tún fẹ́ kí n tún ṣe sọba wù ọ gbogbo tí mo ṣe fún ọ yìí ení nìyẹn màá tún ṣe bàbá lámì fún sí màá yà ọ lẹ́nu sí ronú nǹkan mi wọn lẹ́rù yóò sọ fún anabi lẹ́rù yóò sọ fún ọlọ́run pé ah ṣé kí n sọ ní mo fẹ́ jẹ́ ńlá ayé padà ní o kógbó rẹ tí wọ́n á dé kí wọ́n á tún lójú ogun kí wọ́n á pa mí síbẹ̀ lẹ́ẹ̀kan sí ṣé kan ẹ ẹyọ kan tí wọ́n pa mí náà náà lẹ́sẹ̀ ilé yìí ṣé ẹ wọ́n kà pa mí lẹ́ẹ̀kan náà ah lẹ́sẹ̀ tó báyìí mo fẹ́ kú sí. kú sí o. mú mi lọ sọ ilé iná àlìjẹ náà ọlọ́run sọ pé mi dá ẹ lóhùn ọ lọ́mọ mo ti dájọ́ pé ibi ẹ bá ti déyìn o tún padà síbẹ̀ mọ́. tó bá rí bẹ́ẹ̀ ibikíbi tẹ́rú bàbá rẹ̀ gbà fọlọ́n pẹ̀lú ẹ̀ hmm. kò sì sí lọ́dọ̀ rẹ̀ o ntòsí kù lẹ́yìn rẹ̀ ìwọ ò mọ̀ ntòkù lẹ́yìn rẹ̀ ò mọ̀ mọ́mọ́ gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bí ọ̀rọ̀ èèyàn pé ó yẹ kọ́lọ́n ọkọ̀ sí iná kó tó sí ilé ìrọ́tọ́ kan ló mọ̀. ẹ̀kejì ọ̀rọ̀ ni pé ibi àtúnṣe wa pín sí la wà yìí tẹ̀mẹ̀ ẹ̀ ṣe wẹ́ẹ́kẹ́ àtúnṣe ò sí ma kó tó pé yẹn ọ̀fẹ́ máa tàmá nà kò ní wọlé ma ẹja túnṣe ká tó lọ pẹ̀lú bàdà wa irun wa ni àwẹ̀ wa ni ìmánì wa ni ìgbọ́lọ́ngbọ́ wa ni ìsàká wa gbogbo ń tá a bá ń mà pa lè fi tàn ṣe ẹja fi tàn ṣe hmm. àtàfà àtọmọkéwò àtẹ̀tìgbọ́ wa sọ̀rọ̀ sànù wa. àmín. nípa ọ̀rọ̀ àná àjòkó àjòkó ní àná ẹ̀yin tẹ́ ẹ dúró nípa ọ̀rọ̀ níta fẹ́ ṣe nípa tẹlifíṣàn ọ̀rọ̀ wa jẹyọ níbẹ̀ afáyẹ̀dà afáàtúntẹ̀ kò dé dà ẹ̀sùn wọn bí kíá. ẹntaana lọ sẹkùn ní ní iléeṣẹ́ tẹlifíṣàn torí pé ńgbà tí a sọ̀rọ̀ lọsọrọ bọ ẹrí pé ńta gbẹpọ mi jẹta ni pé àwọn kan rí ní rédíò àwọn kan ní tẹlifíṣàn. kan fi lábọ̀ sókè kẹfẹ́ mi lábọ̀ kí ni wọ́n sọ kí ni price ok ṣe tẹ sọ fún àìmọ̀ náà ni pé ká lò tìbàdàn sí kò. àwọn tìbàdàn lórí price wo tá a fẹ́ gbóyè yẹn ok. ngbàtà wa déta jókòó ládàá làwọn yẹn wá múmọ́nà wa wípé bàbá ṣeun à ṣeun tán ni wọ́n jẹ́ agbọ́yé pé àkọ́kọ́ náà tẹ́lì ní ká tábà máa lo rédíò kọ́ má jẹ́ èsì tá a fẹ́ fọ yìí nìkan ká jẹ́ pé gbogbo wá síbi tá a fẹ́ ṣe ká máa ṣe rédíò ṣùgbọ́n èsì tá a fẹ́ fọ yìí orí tẹ́lì nìyẹn ti rí ibẹ̀ náà ní káwọn náà ti fèsì kó lè lọ tààrà èkejì ni pé ká má wàá fèsì ní tẹlifíṣàn Ọ̀yọ́ ètò náà lò ní ká lò pé ètò ń lò ló kárí tọyọ olùdẹlẹmẹgbẹ ń gbọ́ ṣùgbọ́n ètò ń lò yẹn kò síbi tí ò kárí pé tá a bá ti sọ tán ìgbàkígbà ẹni bá tó fẹ́ wò lórí ọ̀dà kọ̀ọ̀kan kan lánàá wọn náà tún wọn lórí ẹ̀ náà tún wọn lórí ẹ̀ tún máa wò bẹ́ẹ̀ lọ so laba ni wọ́n sì sọ pé fifty thousand yìí ti Ìbàdàn laba ni a pè Èkó laba one hundred and kìíní kani. ah nda ẹni tá a pè yìí olùfọ ẹ jẹ́ káwa gan wẹ́ni tó bá ma bẹ̀ ọlọ́run wá sí ẹni tó bá ń sọ̀rọ̀ tó dún bí òun wà lẹ́kọ̀ọ́ ẹ̀gbẹ́ ẹ̀ sì bẹ pẹ̀lú wa ṣùgbọ́n bíi tí ọ wà ó lè délé iṣẹ́ yẹn wọ́n sáyẹ̀ ò jí lọ bẹ̀ láàárẹ̀ ọ́sà àjí lọ ọ́sà bà wọ́n bẹ̀ ọ̀gá wọn gẹ́gẹ́ lọ́rọ̀ bá sọ̀rọ̀ ni wọ́n sọ pé dípò ẹyọ kan ti bàtàjẹ́ fifteen thousand yẹn ẹyọ kan tèkó one hundred fifty thousand ni. àwọn ìwà sọ yìí pé kò sí dandan ká ṣe é pọ̀ lẹ́kọ̀ọ́ bọ́jẹ́ pẹ́ yọ kan àbí méjìlá bá fi fún lẹ́sì kọ́lá yẹ pé ibi tó gbé sọ̀rọ̀ ni àwa náà ti sọ̀tì àsì. So àwa ní tó bá di lónìí a fún yín lábọ̀ ibi tí ọ̀rọ̀ bá dé abọ́ kan nìyẹn abọ́ míì láti jẹta ni àwọn èèyàn kan ti ń sọ tí a ní oní fifteen làwọn èèyàn ti ń sọ lẹ́yìn pé tí wọ́n bá sọ tẹ́ pé ọbàjá tẹlifíṣàn náà káfá wọn ní slọ́ọ̀tì kan àwọn ó gbé ìjọ kan ń gbò tún dànù ẹnìkan tó sọ bẹ́ẹ̀ gbóná gbé kan nígbà tá a rò ni nígbà tó di lánàá mo fẹ́ máa lọ lé ẹrú kan tó ní lónìí tó máa ń bọ̀ ní tẹ́sí lónìí òun mú twenty bọ̀ tóun ìyẹn lánàá ọ̀rọ̀ wa rí tí a bá bọ̀ lánàá ni pé tẹlifíṣàn ibi ó ti sọ̀rọ̀ ni káwa ti sọ̀rọ̀ kọ́rọ̀ ń lé wọ́n nítorí pé èkó ni wọ́n ti wọ̀rọ̀ yẹn gan kódà ẹnìkan sọ̀rọ̀ kan lánàá nípa tóní ti ìjáàbù pé ńjọ́ tí ń sọ tóní ti ìjáàbù yẹn wípé àwọn ń bẹ nílé ìyá Tinubu ńjọ́ yẹn tẹ̀lé pé tẹ́lẹ̀ tọrọ tí wọ́n ń bẹ yẹn tẹ́lẹ̀ àgbáyé ní ọ̀jẹ̀ wọ́n là ń bẹ ń bẹ tí ń gbé sọ nínú àwẹ̀ yẹn wọ́n ní gbogbo àwọn tí wọ́n fẹ́ mi pé ẹ̀ẹ́n yẹn ni pé àti òtí ẹ̀lẹ́ tó bẹ́ yẹn wọ́n ló wá sáǹpù kan jọ yẹn wọ́n ní agbóbìnrin kan wá obìnrin yẹn wá lo ọwọ́ sọtọ́ fẹ́ wọ̀ ọ ní kóbìnrin sọ ìborùn kan báyìí ṣe báyìí ọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ ń pẹ̀ ha nìyẹn ẹ̀jẹ̀ ń ha nìyẹn ọ̀rọ̀ hàn pé ṣùgbọ́n nínú ilé yẹn bó yẹ pé ilé ayé ni tó bó yẹ pé ilé yẹn jẹ́ ilé ayé tó àwọn èèyàn tí wọ́n ní mọ́ọ̀nì làwọn sọ fún àwọn ẹlẹ́yìn pé ẹ má dà lóhùn o nígbà ah, ká má dà lóhùn ah, ìmọ̀ ló ń sọ iná o nígbà rárá ẹ kàn ń wíwà ni ní wọn làwọn náà àwọn náà wà kárí àwọn tí máa pèrọ ní ń pa àwọn gẹ́gẹ́ náà wà kárí náà wá wá síbàdàn àná ni à ń tó fún wa wọn sọ fún wa di àná yìí o wọn náà wá wá sí wa síbàdàn náà wá bá tí a tún mẹ́nu bá náà wá ránṣẹ́ sí ẹ̀ńtọ́jẹ́ àbíkàn ìyá Tinubu tí ń bẹ nínú ìjókòó yẹn jọ yẹn lani ẹsẹ wa ọ̀rọ̀ kan bẹ ẹsẹ wa àwọn sá sọ fún wọn sáfi wa nàbà wá sí wá sí mi wọn ò lè sọ fún wa pé àmúyàn wá kíní kan pé wọn ò sọ kankan fún wa ṣùgbọ́n àwọn ò lè lọ ká má bọ̀ ká má padà sórí òdodo ọ̀rọ̀ sáà já sí bẹ́ẹ̀ wọ́n lẹ́nu yẹn sọ pé ah ṣé nítorí yìí sọ yìí nì wọn náà pé ntá ni ẹ wá gbọ́ nìyẹn nàtó wá sẹ̀rí kẹsẹ́ẹ̀tì wò náà ẹsẹ̀ wá so wọ́n ní ẹni yẹn wá ń sọ fún alánà yìí pé irú bí tó ti sọ̀rọ̀ yẹn ni ká ti lọ sọ̀rọ̀ nítorí pé àáfàá kan náà dá lóhùn lórí tẹlifíṣàn yẹn gangan pé kódà àfa yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́mẹ́nu ni pé ìyẹn da lóhùn bẹ́ẹ̀ ipe yẹn ló ká wàhálà rẹ̀ díẹ̀ lẹ̀ pé yóò da pé kí bẹ̀rẹ̀ tó labaniya fún yín ní àbọ̀ tó ìṣẹ́ ọlọ́run ló délẹ̀ yìí. bí ọlọ́run ló délẹ̀ yìí tá a méjì ó ti tó gbogbo méjì jẹ́ three hundred thousand tó sì jẹ́ owó ńlá lọ́dọ̀ àwa kan tó sì jẹ́ ìrún owó lọ́dọ̀ àwọn kan àmọ́ wọn tí máa jẹ́ ìrún dúdọ̀ wọn àwọn èyí sábà pọ̀ ń rú yòókù báyìí. ìpọ̀ ìpọ̀ ìpọ̀. ṣùgbọ́n bẹ́nu wa náà tọ́lọ̀ ń ṣe ní ìrún owó fún bá a ṣe wà nílẹ̀ yìí náà bí tẹ́nìkan sọ lánàá ní ká má fojú kọ́mọ̀nà ara wa náà o pé bá a ṣe wà nílẹ̀ yìí náà ọlọ́run ló mọ kálukú wa o pé tiwa ni pé kásà sọ ń tá bá fẹ́ ṣe fọ́lọ́run pé kọ́ lọ́rùn wà lọ́wọ́ ọ̀rọ̀ wa ní ìjàmọ́ èrò tiwa ni pé káfà ń tan ya káfà ń tan ya béèrà ṣe máa fa ń tó tóbi ya mọ́ra wọn lọ́wọ́ èèrà lè gbé kínní yìí tẹ́pẹ́ kínní bá jẹ oúnjẹ fẹ́ẹ́rà tẹ́pẹ́ oúnjẹ wọn bá ní wọ́n lè mú fún ẹ̀ èèrà láti mọ̀ bó ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ni pé wọ́n ó ṣùgbọ́n ni àkọ́ ń bí àkọ́ ń bí látàlákọ́lọ̀ ní darí ayé àwọn tí ń bẹ lẹ́yìn bí ò ní fà wá bí ẹ̀kọ́ nàbí náà máa ń gbé lọ wọ́n jọ sọ fúnra wọn kọ́ nàbí là ń gbé lọ o ẹ̀yẹn lọ wo ìrà tí máa ń gbé nǹkan lọ kẹlọ kẹ́kọ̀ọ́ àwọn ìrà tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bí ò ní fàṣọdọ̀ tí wọn ọ̀nà bí wọ́n gbé lọ́jọ́ máa fà lọ ẹ̀ máa fà lọ ìrà lọ́lọ́run fún lóye yẹn bó làwa èèyàn ó sì wá sọ ẹrù ńlá di ti a máa gbó ìta ní rí gbé hmm. tébù ìta ti mẹ́májú wá yìí a lè fi ìka gbé ìka kọ̀ọ̀kan yìí àmọ́ ká ẹnìkan ò lè gbé ẹjẹ́ àjọ dákàjọ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́ka yípo ẹ̀ tí kaba jọ bí ọgọ́rùn-ún lẹ́gbẹ̀ẹ́ ní ìsìn àgbéòkè ní ìsìn káàtà jọmọ̀ pé àjọ fẹ́ gbé kọ́lẹ̀ pé ìgbàsí ìjọba fẹ́ gbé lẹ́yìn fẹ́ rọ̀ ẹ̀lẹ̀ káyà pẹ̀ ìdúnkọ̀ pé ẹja gbé bísímìlà ìsìn láfi kankan gbé òkè ìsìn kankan sí ló sì gbé òkè àbọ̀pọ̀ ọ̀ka ẹ́ nínú ìmọ̀ ọlọ́run ibi ọlọ́run lè jẹ́ kówó yẹn ó pé tó wọlé tó bá rí bẹ́ẹ̀ ibi ìjàmà fẹnu kò sí ní àná nìyẹn bówó yóò sì wá pé tó kọ́ni la lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ kẹ tẹ tẹ tọ́jẹ́ pé ìsìn bá ká lára tí ọlọ́run sì fún ní tẹ lè fi dá sí bẹ́ẹ̀ látòrí one naira tẹ́pẹ́ ńlọ bá ní tọ́lọ́run sì rí ẹ pé one naira tí mo ní nì wọ̀lọ́run five naira ni mo ní ten thousand ni mo ní twenty ni mo ní hundred gan mo ní ọlọ́run o gbogbo ohun tí wọ́n ń wí yìí mo ní a fẹ́ sọ̀rọ̀ kan báyìí náà lórí rédíò lọ́dún kan wà ní máàdì làárọ̀ bí à ń sèwáàsí lọ́wọ́ lọ́rọ̀ yẹn ló bá ṣẹlẹ̀ lábá sọ sáfẹ́fẹ́ pé orí rédíò àti rédíò yẹ báyìí ní o ti dé o ká máa dájọ́ o mo dé oríta abẹ́rẹ́ junction abẹ́rẹ́ ní kọ́ọ̀lù wọlé ndébìnrin ká bá pè mí lórí fóònù yí pé tó òun bẹ níwàásí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ti lọ rí ẹnìkan sórí nọ́mbà tó fi ń bá yín sọ̀rọ̀ yìí adẹ̀sẹ́ndì ẹ̀ ńgbàtà délé jọ́kejì owó tí a fẹ́ máa dá gbogbo abẹ́ máa dá wọ́n dẹ̀ sẹ́ndì ẹ̀ sórí iṣẹ́ orí kínní wọ́n dẹ̀ dé mo jíṣẹ́ fún gbogbo jama sọ̀rọ̀ àti wá sínú ọlọ́run síbẹ̀ a lórí tẹlifíṣàn pé kán lè máa wá ibi akókó wà náà nìtẹ́ ti wá bá wa gbogbo ẹ̀ ń tọ́lọ́ ń kádàrà pẹ́ dèbí ẹ̀ sì mọ ibi tẹ́yìn ti wá ẹni tó ti inú ac wa inú fúláàtì wa ẹ pé agboolé ni bí ẹ wá bí ọlọ́run ní fi yàn hàn ẹjẹ́ àlọ́ tẹ́lẹ̀ káàdà yóò ń ta ọlọ́run ṣètò fi yàn hàn ni kò lè tó yẹn àmọ́ òdòdó ọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ gbé wa lọ síbẹ̀ wọ́n fẹ́ bà ẹ̀sìn jẹ́ kánà ṣe wọn bá tiwa ewúlá ewúlá ewúlá mọ̀tá ṣe tí ó sùn ó fi kún kì í ṣe pé ewúlá mọ̀tá tọ́lọ̀ wọn gbà ọ̀hún àmọ̀tá tọ́lọ̀ wọn ó sọ fún tẹ́ pé ibẹ̀ náà lọ́hùn ti sínú owó fún wa ewúlá àbúrò àtọ́rọ̀ sí náà fún nǹkan kan lọ́lọ́run fún wọn sí tí wọ́n sì tẹ́ pé ó dáa ìwọ nídìí owó ọ̀yà sọ́dọ̀ wọn máa ló lọ ìbò ní gbàgbé owó sí yàn lọ́wọ́ yóò gbàgbé owó sí lọ́wọ́ pé máa ná atọ́kọ̀ bí ó sì lò tí ìwà náà ọlọ́run o sànú tẹ́tí kankan wa náà àmín látọ̀lá lọ àkáǹtì wa lójú bọ́ọ̀dù yẹn tó bá fẹ́ mọ̀ bá sì fẹ́ kí ọkọ̀ kọ́kọ́ wá láwọn elétò kò fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ á tọ̀ bọ́n bá kára pa bá sí àwọn àti rédíò ọlọ́sàn-án wa o. àmín subhanaka Allahumma bihamdi. sọ́dọ̀ dáadáa ìdáhàn lásìkò tó wà lẹ́yìn.